sí o. àràgbá yàmúyàmú sóhun lè tó yẹ. ètò alálùbáríkà sí oníkejì. àràgbá yàmúyàmú sóhun lè tó yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́dẹ o. ètò tí ó là tí ó là kò lábù ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. tọ́lú tọ́lú. kò ṣe bóyá tó sí tọ́lú o. tọ́lú tọ́lú. kò ṣe bóyá tó sí tọ́lú o. nínú ètò. ẹ ti ń gbọ́ lórí afẹ́fẹ́. nínú ètò. ẹ ti ń gbọ́ lórí afẹ́fẹ́ ọba wọn. ló balẹ̀ gùdẹ̀ sí kọ́ni yìí o. ọba wọn. ló balẹ̀ gùdẹ̀ sí kọ́ni yìí o. Quadri. amsat ló ń dá wa sí. Quadri. Hamzat ló ń já wa sí. ó ṣe ń lọ. nínú ilé la rí àwùjọ. ó ṣe ń lọ. nínú ilé la rí àwùjọ. abánidá. dámọ̀ràn bí ẹ̀kọ́ ẹni. abánidá. dámọ̀ràn bí ẹ̀kọ́ ẹni. ètò ọlọ́gbọ́n ètò olóyè onílà káyé o. ẹ bá wa lọ tẹ wa bọ̀ kọ́ọ̀dù Hamzat ló fọpọlọ tó papọ̀ èyí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá ní kò sí. tó um, <clears throat> díje babjẹ a rí i pé ẹ jẹ́ ń tù ọkàn mi wà níbi yín pé ṣé kìí ṣe pé nǹkan ti gbà yín lára àwọn tẹ̀ ń sanwó lẹ̀ fún àtàárọ̀ torí yín yà mí lẹ́nu pé ẹ̀yin tẹ́ pé ká tó sọ̀rọ̀ díẹ̀ báyìí ẹ ti talẹ̀ fún pírẹsidẹ́ǹtì Cote ẹ ti talẹ̀ fún pírẹsidẹ́ǹtì Liberia lè wá dẹ́ntì ẹnu yín wá gbé jẹ́tẹ̀ sọ kankan mo fẹ́ kí wọ́n ní. Eh, fi mí pamọ́ kí n pa ọ́ lórúkọ tí àrùn jẹ́ hmm. ọ̀fọ̀ nìyẹn o tú mi síta hmm. kí n gbà ẹ̀ la òkò tá àrùn jẹ́ nìyẹn kí ló dé tójú yín tutù ṣé ò sí ṣé wọ́n gbà yín ni. ọgbà mi ni ọ̀hún alájí ọgbà mi ni wọ́n fi fake dollar ra lẹ̀ ni fake dollar ló fi ra lẹ̀ o. ẹ máa ṣe ètìkì ní ìdára kó lè ṣé pé àtúnràn kan tí wọ́n tún burú jẹ̀yìn náà lọ. irọ́ èmi ò burú tẹ́lẹ̀ máa mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe. ó jẹ́ níhùn. ó jẹ́ níhùn. náà wọ́n fi gba yín. wọ́n fi fake dollar rálẹ̀. Ah. a dẹ̀ ti kówé àti sáyẹn àti ṣe gbogbo ẹ̀. ẹ ti kó fún wọn. a ti kó fún wọn. bó o lè ṣe àpàdà mọ̀ pé fake dollar ni. nígbà tá a dọ́dọ̀ burú di change náà <laughs> òun ló ń jẹ́ kí. tọ́lá ẹ̀ sá tutù aláìsàn ṣe sí i mọ́kọ́ sọ́fà tí a dùn mú ní kápó bìnrin yìí ni. Mm ìtàn sọ ni pé ṣé èsì pé nílẹ̀ fẹ́ bímọ torí tóbi bá fẹ́ bímọ wọn pàpà gbà yín. ọgbà mi o <laughs> ọgbà mi. àǹtí àdùfẹ́ ebe yìí lè máa gbèjà àwọn kọ̀ọ̀rọ̀ ẹ̀dùn lẹ̀ kí ló wá dé. owó wa tó dé. àwọn ìwọ ni ọlọ́gbọ̀gbọ̀ ń tolè táwa ló lè báyìí sí táwa ló lè báyìí sí ayé obìnrin rèé o ayé obìnrin rèé o àtijọ́ tá a ti ń kówó wálé tá à ń jẹ tá à ń ṣe tá à ń ṣe láì ṣùpù tá à ń ṣe gbogbo ẹ̀ kò sẹ́ni tó gbọ́ o kò sí wàhálà èsì ìlàdó le o. so wọ́n ṣáà ti fi fake dollar gbà yín. wọ́n fi fake dollar gbà. ẹ̀kọ́ wo lẹ wá kọ́ nu gbogbo tó ṣẹlẹ̀. ẹ ṣe rí ẹ̀kọ́ tí mo kọ́ náà nígbẹ́ nígbà fẹ́ ra ilẹ̀ báyìí bó bá ti kó owó tí mo mọ̀ lé lọ́wọ́ lọ́tòrí ọlọ́run máa lọ. Ah, ah. mo ṣe bí ẹ̀kọ́ tẹ́tì ẹ̀ sọ pé ẹ̀kọ́ ni pé ẹnu yín a máa gbé jẹ́ ẹ̀ní ìtàlẹ̀ onílẹ̀ mọ́. yín ìtàlẹ̀ onílẹ̀ bọ̀ mo mọ̀ pé mo mọ̀ lágbára ọlọ́run mo mọ̀ lágbára ọlọ́run àwọn ọmọ onílẹ̀ ló máa lé ń tọ̀hún kó lórí ilẹ̀. <laughs> ìfẹ́ kí lè máa jẹ lálẹ́ ìwà gàrí ló wà nílẹ̀ o mo ní gàrí ṣe máa wà nílẹ̀ kí ló ṣẹlẹ̀ ó lọ rí gbogbo gbogbo ẹ̀kẹ́ mi ṣe wú ni wọ́n ti gbá mi gbójú à ẹni sunkúnsunkú ojú ti wú. wọ́n gbọ́ fi fake dollar gbọ́ gbalẹ̀ o. wọ́n ti fi àpò gba dọ́là lọ́wọ́ wọn. Hmm. Hmm, kọ́lọ̀ ṣàánú wa báyìí. wọ́n fi wàásù gba dọ́là. bẹ́ẹ̀ ni o alájí. Ah, ọ̀rọ̀ tẹ́ sọ yìí ojú ọ̀rọ̀ tó lágbàá ẹ kí o wára lé ìjẹ́ ká máa fi àsìkò yìí ká máa fi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àwa aládàgbére pé à ń bọ̀ à ń lọ kábọ̀ ni o àtúpadà dé orí ètò báyìí gbogbo ẹ̀yin èèyàn mẹ̀sàn tó jẹ́ pé ẹ ti jókòó dè wá tẹ́ ń dúró pé a ní pẹ́ dé a tún ti dé báyìí o ẹ ṣe àdúpẹ́ ẹkúfẹ́ yẹn o olúwa máa nífẹ̀ẹ́ yín náà nílọ̀pọ̀ lọ̀pọ̀ lágbára Elédùmarè Balógun Babájídé lórúkọ tèmi ti gbogbo yín mọ̀ sí DJ Babjé ẹ kú lé o. àǹtí àdùfẹ́dà kí wọ́n wá gbé adé bẹ̀ ẹ jẹ́ kí wọ́n wá gbé adé bẹ̀. ọjọ́ kan ẹ ṣàbà ṣí à studio yìí jẹ́ ẹ rà ah, ní wa. irọ́ kò lè bàjẹ́. kí ló dé sẹ́yìn nìkan lẹni bọ́ọ̀lù yàrá èyí méjì ẹ ń pin ni ah, àfi bí ọ̀bọ̀kún ọlọ́yẹ ẹ mọ bọ́bọ̀kún ọlọ́yẹ ṣe máa ń rí. ẹ dàbí ọ̀bọ̀kún ọlọ́yẹ gbogbo lé àti dé ó yá ẹja máa lọ. ìlú wo la ń lọ. Ìgbòho ni o. ọ̀yà ọ̀yà ẹja lọ sí Ìgbòho. ẹkún lẹ́sọ̀hún là ń kára lé o ẹ̀rọ wà là ń kẹ́rọ ọ̀nà ẹkún sẹ́sọ̀hún là ń kára oko gbogbo lápátápátá ńlá kí o a ò lọ́lọ́dì ẹni nǹkan kan a tún ti dé sórí ètò yìí ètò wa ètò Current Affairs apá kejì ti balẹ̀ ẹ̀gùdẹ̀. ó ti balẹ̀ gùdẹ̀ sẹ́tì ìgbọ́ yín kẹ wọ́n kàn fi ìdílé kẹ máa ń bá lọ. gbogbo ma ń t'i tí bá bẹ̀ nínú ilé mo ní ẹ̀ máa ṣàfihàn. ẹjẹ́ bàbá àti iye tó bí yín lọ́mọ. màrẹ́ òde. ọmọ tapẹ́tẹ́ ẹnu omi ọmọ gègèlè sọ̀yà. sọ̀yà òde mi ní bàrà dín omi kan sì ń ṣẹ́sí mi lẹ́nu nínú ilé àwọn bàbá ọmọ. ọmọ olókùúta mẹ́ta òde ègbò o ọ̀kọ́ sẹ́mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọ̀kọ́ sẹ́mi máa rọra máa rọra ẹ̀kẹta sọ pé gbà tí ìmọ̀nà nígbà ó mọ̀ re èmi mo wá ṣe nímọ̀ re nínú ilé àwọn bàbá àtòbí yìí ní ọmọ ọmọ alágbàdo mẹ́ta òde ègbò o ọmọ alábẹ́rẹ́ mẹ́ta òde ègbò o ọ̀kọ́ wọ́ ọ̀kọ́ tẹ̀. ọkọ tó kù ní gbogbo ọmọ aráyé fi ń ránṣọ nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ìlú tó kéré tó pọ̀ nìtàn ṣé bóun ni wọ́n ń korí kiri àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀sìn òbí méjì nígbòho mọ̀ọ́rẹ́ ẹ̀sìn ìbábí méjì ni mọ̀ọ́rẹ́ abáfikọ́bọ́kọ́ sí káfíbọ́ kọ́ ìkọ́bọ́ sọ̀yà nínú ilé àwọn bàbá àtọ́bí ìyìnlé ọmọ ìlú ńlá kìkì èèyàn ńlá kìkì èèyàn àtàtà tí ń bẹ nínú ilé àwọn bàbá àtọ́bí ìyìnlé ọmọ ta ló sọ pé Ìgbòho mọ̀rẹ́ e o ẹ sọ fún wọn pé ràn bàbá wọn ní òmògùn ìbájẹ́ pé wọ́n mọ̀ ògùn ni wọn ò bá mọ̀ gbá pa nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́ọ́ mọ ìlú kékeré tó pọ̀ nìtàn ni wọ́n ń koríkìlì àwọn bàbá tó bí yín ní ọmọ ìwọ sí nìkan ni Ìgbòho fẹ́ o Ìgbòho fẹ́ wọ̀ sí nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ ilẹ̀ gbogbo kìkì Ògùn ṣe ni wọ́n kéríkìlì àwọn bàbá ẹ̀yìn lóòní mo rí bàá lóòní mo rí lọ́dọ̀ àwọn bá tó bí yín ní ọmọ gangan ni ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá ti fẹ́ sọjọ́ ìbí àbẹ́ ẹ fẹ́ wedding anniversary ìgbéyàwó gangan ni òkú àgbà ẹ kàn sí wa nílé iṣẹ́ kí West Radio àmọ́ eye ọmọ ǹjẹ́ bọ́ bá wá bí yín o bá bí yín ńbẹ mi là àdùfẹ́ o àdùfẹ́ alóyin lòun tí wọ́n rí aládùfẹ́ alóyin lòun tí wọ́n sọ ni àpọ́nbẹ́pọ́rẹ́ arẹwà lóbìnrin arẹwà lóbìnrin olóríire ọmọ ni QS Radio International Santa lèmi kúkú ṣe ọ̀tọ̀ tó fa kíkì hmm. o. tẹ̀bí tara tójú lù mọ́ ó tún síyá o. ẹ gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. ètò alálùbọ̀ ẹ jẹ́ kí asáré gba ìpolówó ẹyọ kan wọlé mm, lẹ́yìn ìpolówó yẹn ká wá bọ́ sínú agbami ètò. iléeṣẹ́ Kibla Time bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ wọ́n àti ẹ̀ ti fọkàn ránṣẹ́ ah, eh, ó kọ́ ti wọlé rẹpẹtẹ ẹ̀yin tó kọ yóò bá ti sìn bí ẹ̀yà àtètè bá wà jù so that a lè ka gbogbo ẹ̀ pọ̀ lódìdí a lè ka gbogbo ẹ̀ papọ̀ lódìdí hmm. lẹ́ẹ̀kan sí i a kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa pé ẹ ṣé gan ni tí ẹ ń fẹ́ wá ní gbogbo ìgbà tó gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ tẹ́lẹ̀ pé nínú iṣẹ́ kíbla time kò sí nǹkan tán ṣe ń bẹ̀ kọjá wípé wọ́n máa ń kó àwọn èèyàn lọ èdè Saudi Arabia fún ẹni ó bá fẹ́ lọ ṣe umura abẹ́ni tó fẹ́ lọ ṣe hajj bóyá umura December lè wá fẹ́ lọ ní o àbí umura tinú àwẹ̀ abẹ́yìn tó jẹ́ pé fẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ di alájà tuntun tàbí alájì tuntun fún ọdún tó ń bọ̀ tá a ti ń wò lọ́ọ̀kan yìí ẹ̀yin kan pé wọ́n lè ṣe kíbla táì ní báyìí ẹ jẹ́ kán mọ̀ pé kán bá yín fi orúkọ yín sílẹ̀ tán bá ti bá yín forúkọ yín sílẹ̀ ẹ ṣàlàyé fún wọn wípé umura december lè fẹ́ lọ àbí umura ti inú àwẹ̀ lè fẹ́ lọ ẹ̀yin kan ṣàlàyé fún wọn ojú ẹsẹ̀ wọn àti tán bá ti lè kọ orúkọ yín lẹ́sìn ẹ ní àwọn benefit tó pọ̀ gan-an lára àwọn àǹfààní tẹ́ ẹ ní òun ni wípé tó bá di àsìkò tí ẹ fẹ́ lọ sí umura tàbí àjì yẹn ẹ̀yin tẹ́ ẹ ti forúkọ sílẹ̀ ń sìn owó tẹ́ ẹ máa san ó máa kéré gan sí ti àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé lọ́wọ́ létà wá ìdí nìyẹn tá a fi sọ pé ẹ pè wọ́n báyìí báyìí ní iléeṣẹ́ Kibla Time ẹ ṣàlàyé fún wọn pé gbọ́ wọn lórí ètò wa kẹdẹjẹ kan mọ̀ pé ẹ̀yin náà ẹ fẹ́ tẹ̀lé wọn lọ sí umura bóyá umura ni ṣé ti december ni ṣé ti inú àwẹ̀ ni tó bá dẹ̀ ṣe pé áàjì náà ni ẹ ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ kẹ́ẹ̀kan ni pé kán bá yín kọ orúkọ yín sílẹ̀ báyìí báyìí báyìí tàbí tó bá dẹ̀ jẹ́ pé ẹni tẹ́ fẹ́ ràn lọ náà ni ẹ ṣàlàyé fún wọn pé òkè o ẹni báyìí la fẹ́ ràn lọ o ẹ bá wa kọ orúkọ ẹ̀ sílẹ̀ o kẹ́ ẹ lè mọ̀ pé a serious báyìí báyìí báyìí lórúkọ onítàn ó tán ẹ̀rí pé tó bá dìgbà yẹn ẹ̀yin gan máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ah, àṣọ Ọlọ́run ló ní kí a ti tètè forúkọ sílẹ̀ pẹ̀lú Kibla Time wọ́n dẹ̀ máa ń tọ́jú gbogbo àwọn gbogbo àwọn àwọn tán bá kó lọ sí ọ̀hún á chàchàchàchà ìtọ́jú tán máa ń ṣe fáwọn èèyàn máa ń pọ̀ gan tó ẹjẹ́ àgbọ̀kú ló wọ́n à ń bọ̀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 plus one seven eight zero six eight zero two one eight four ẹgbọ́n nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun tó díje bàbá ọ̀rọ̀ kan bẹ tí à ń gbọ́ ó dẹ̀ ń já rìnrìn lọ nígboro báyìí ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ní spending lẹ̀ díà púpọ̀ pẹ̀lú owó mi ni <laughs> ìgbà mo rí fídíò yẹn ó ṣọ́ọ̀kì mi hmm. nígbà tí wọ́n play voice note voice note yẹ kọ́ nígbà tí wọ́n interview prime boy hmm. ibẹ̀ ni prime boy ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ipe ṣẹ̀dẹ̀mọ́pá ti ń gbọ́rọ̀ yẹn náà ti pẹ́ pé prime boy ò sí nínú ilé hmm. spending wà nínú ilé ṣùgbọ́n prime boy ló wá ń jáde sòtọ̀rọ̀ spending tó ṣe ju ẹ̀ gangan kò sọ̀rọ̀ wọ́n sẹ́ndì fídíò kìíní wọ́n sẹ́ndì kejì wọ́n sẹ́ndì ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọwọ́ ìbẹ̀rẹ̀ yẹn dẹ̀ rí kò sẹ́ni tí nígbàgbọ́ nínú spending. ìṣe nínú wa tiẹ̀ ń dùn pé ọmọ ìtọ́rọ̀ ṣíjú rẹ̀ yìí o ó máa lè sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ nínú yen yẹn ni ní kòròkòrò báyìí ojú spẹ́ndì ló ṣe. wọ́n ní kódà níbi tó le dé àsìkò tó ló ń kúrò nínú ilé yẹn ló ṣe àsìkò mẹ́ta mm. ọkọ ló ń kú bẹ́ẹ̀ ní bóyá after nine nígbà ló tún ní òun kú bẹ́ẹ̀ ní and twelve wọn ní bọ̀yá ló tún ló tún ló ń kú mẹ́la ago mẹ́ta òru etí mo á fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yẹn òun ni pé tá a bá ti ń kí gbogbo àwọn fáǹsì wa tán báyìí a bọ̀ sínú agbami ètò hmm. tí ẹ dẹ̀ láǹfààní àti yànnà mọ́kàn ni kí n taari ẹ̀ sí ọwọ́ wájú ná kẹ́ ẹ lè mọ nǹkan tá a gbé wá wípé eh, spending ó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Mohbad gẹ́gẹ́ bíi pé káwọn jọ gbé music kìíní yẹn lárugẹ kẹjọ gbé sókè nínú ìtàn tá a gbọ́ gan a gbọ́ pé Kenya ni Spende ti wálé hmm. láti wá join eh, record Mohbad record label Mohbad mm. but ìyàlẹ́nu tó wá wà ń bẹ̀ àtàwọn ọ̀nà tí ó gbà gbà àbọ̀dé ni ò wá yé wa ibi tá a máa wá tàn mọ́lẹ̀ sí <laughs> gbogbo ẹ̀yin lólùfẹ́ wa a kì í pé ẹ káàbọ̀ sí abala ẹlẹ́ẹ̀kejì ètò wa ẹ já sáré ka gbogbo àwọn orúkọ tó ti wọlé ká ṣe pápápá láì gbára wa lásìkò a kí mọ́mí wa girama busari láti Canada ìpè wọn káàbọ̀ bákan náà la kí mọ́mí wa great grandma a kí pé ẹ káàbọ̀ sórí ètò a dẹ̀ kí mọ́mí wa Mrs Margaret agboola láti United Kingdom pé wọ́n káàbọ̀ sí orí ètò Alhaji Tajudeen Adio hmm, ẹ ṣeun ṣeun ṣeun ẹ kú àdó tiwa ní gbogbo ìgbà ẹ ṣeun alhaji tajudeen adio láti amẹ́ríkà àwọn náà ti wọlé bá a ṣe ń sọ̀rọ̀ yìí hm. láti ìlú ìtàló mrs ellen àwọn náà wọ́n wà wọ́n dàwọn láwọn ni wọ́n ní youngest grandma làwọn youngest grandma wọ́n wá fi justice for Mohbad wọ́n fi sọ́wọ́ sàlẹ̀ hm. mhm. akíngbẹ káàbọ̀ mọ́ awaki mr ibro malaika balógun QH radio akí wọn pé wọ́n káàbọ̀ sórí ètò aki mr shinaola láti Chicago hmm. àwọn mm. ni bọba jíròrò QH radio mr rafiu ismaila láti China láti China akínpẹ káàbọ̀ mr benjamin gbógunmi wa gbógunmi one ní QH radio akínyínsà pẹ káàbọ̀ bákan náà la kí evangelist Stephen láti United Kingdom bẹ́ẹ̀ni wọn káàbọ̀ sórí ètò yìí ambassador láti South Africa akínpẹ káàbọ̀ adẹkí mọmi wa pé wọ́n káàbọ̀ sórí ètò yìí ìyálọ́jà Mrs Taiwo ìyálọ́jà QH radio láti Republic of Ireland ẹ káàbọ̀ sórí ètò a kí Miss Fọláṣadé láti Amẹ́ríkà a dẹ̀ kí Mr Ṣeun káàbọ̀ láti Agége. Agége lọ̀gá wà. tó DJ Babji. bàbá ìfẹ́ kẹka gbogbo àwọn kìnìyàn tán ni kẹka wá yọ̀nà náà rọ. ẹ wo kíní tó sú mi ni pé. Pe Spendi jẹ́ ẹni tó jẹ́ pé a lè sọ pé yàtọ̀ sí pé Primeboy jẹ́ ọ̀rẹ́ àtìgbà kékeré Spending ló súnmọ́ Mohbad ju Primeboy lọ ṣùgbọ́n Primeboy náà jọ wà láti kékeré láti kókó ṣùgbọ́n nígbà tí wọ́n dókè yẹn Spending máa ń sábà wà pẹ̀lú Mohbad ju Primeboy lọ kí ló dé tó jẹ́ pé àwọn tó bá súnmọ́ ni àwọn náà máa ń gbàbọ̀dé ṣé kinní yẹn èdè yẹn ti wà lára àwọn tó máa ń súnmọ́ yẹn mo rántí pé bọ́sì sọ̀rọ̀ júdásì àti jésù náà nìyẹn bọ́n báwọn christian ṣe máa ń sọ mo gbọ́ pé wọ́n ní júdásì náà ló bóyá ṣé wọ́n òun ló pajá àbó ló da jésù náà ló ló ṣòfófó ẹ̀ àwọn ọ̀tá ẹ̀ ah! ó mì pé gbogbo àwọn tó bá súnmọ́ yẹn tó dá yẹn júdásì la lè fi wọ́n wé nìyẹn eh, ẹ wo orú spending sí àfi ká fi wé júdásì o ìdí tí ó fi wá máa ń rí bẹ́ẹ̀ ni kò yé mi bí prime boy ṣe ń kanra sọ̀rọ̀ ìrètí wa ni pé spending náà máa sọ̀rọ̀ but òwe tó ń kàn pa ìgbà tó sọ̀rọ̀ lọ tó sọ̀rọ̀ lọ tó sọ̀rọ̀ bọ̀ ó ní tó kàn ṣẹlẹ̀ ni pé àdúrà wà ń bẹ̀ ẹ lọ́ọ́ bí àdúrà léèrè ló bá jáwọ́ ẹ jẹ́ àmọ́ràn yín láti bẹ̀. Alhaji. great grandma láti UK mọ́mí wa ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mama great grandma láti UK wọ́n ti pàpà gbá ọmọ yín o <laughs> ọmọ yín ti dín gbáyìí láti yẹjọ́ yìí wọ́n ti gẹ́tọ̀ ọmọ yín náà. àbí ò gbáyàn ò gbáyàn wọ́n ti fi dọ́là wọ́n ti fi fake dọ́là ra lẹ̀ ni ẹni pé mo hmm. ara mi wálẹ̀. bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kan sí alhaji tajudeen adio àti kí wọn tẹ́lẹ̀ àtúntò wọn kí kódà kan ṣe ń wọlé sórí ètò ni ẹ káàbọ̀ sórí ètò sà alhaji tajudeen adio mr ramon láti Dublin ẹ káàbọ̀ sà ọ̀rọ̀ spending yẹn ló ṣà ń lọ káàkiri báyìí. alájẹ sẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sí àní-àní ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń sọ mi ò gbàgbọ́ bọ̀ pẹ̀lú bí investigation ṣe ń lọ tó dẹ̀ pé ẹ̀kan ti ń fojú ń wọn already lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó dàbí pé mo máa believe wọn Mr. Hmm, Emmanuel Giwa láti UK akínpẹ káàbọ̀ sá. kí dẹ̀ ni mo fẹ́ believe nínú ọ̀rọ̀ wọn ò ju wípé àwọn kan sọ ní sometime ago ẹni tó bá ẹni tó bá jẹ́ pé ó bá a bẹ̀rẹ̀ lórí ìkànnì hmm. wàá mọ̀ tí mo sọ mi ìmọ̀ bí ajíhìnrere ló sọ ni o èèyàn kan nù. No, ọdẹ sì máa ń sọ náà wọ́n ní main looking at bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ ó dàbí pé wọ́n múlẹ̀. ok mo ẹnìkan máa ń sọ lóòótọ́. Mm-hmm. kò fi taratara bẹ́mi ní. like òjijì. irọ́ like èmi ò fi taratara believe ẹ̀. nígbà yẹn. nígbà yẹn. tí wọ́n máa sọ pé wọ́n múlẹ̀. bọ́dẹ̀ sì ti máa ń sọ pé bóyá múlẹ̀ ni bóyá ṣe kinní kan ni. ok òun ni ò ṣe jẹ́ káwọn ètò sọ̀rọ̀ kò jẹ́ kémi bìlíìfù like me bìlíìfù ṣáìdì mímu lẹ̀ yẹn ó kàn lè jẹ́ wípé ìdẹ́mi kan bìlíìfù náà ni pé threatin lè wà mẹ́ pé ẹni tọrọ ìbá jáde látọnu ẹ. nǹkan báyìí la fún. oṣù ọ̀ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. so èmi ò bìlíìfù mímu lẹ̀ but níṣẹ́ ó dàbí pé mo ti ń ó fẹ́ máa jọ́ Eh. Hmm. Ah, torí. torí ìdí tẹ́mi fi sọ bẹ́ẹ̀ alájí tí mo sọ pé mi ò bìlíìfẹ̀ tẹ́lẹ̀ ni wípé mo wo time tí sin yẹn fi ṣẹlẹ̀ hmm. mo wo kátẹ́sẹ́pọ̀ máa múlẹ̀ mo wo time tí wọ́n máa ma fi sáré kiri pé kí ni next thing to do kí ni next thing to do ọkàn wọn lè máa lọ sí gbé bóyá ẹ̀jẹ̀ á múlẹ̀ ní táìmù yẹn. ní táìmù yẹn hmm. ní tẹ́mi tẹ́mi ń rò nìyẹn o bẹ́mi ṣe rí scenario yẹn ok ṣé mo pé lẹ́tà láṣẹ wa ń gbọ́n pé ó dàbí pé kì í ṣọjọ́ yẹn gangan ni Mohbad kú. Hmm. then as times goes on Alhaji mo ṣe wá ń recall padà pé ó possible kó jẹ́ wípé àwọn pípù ìmúlẹ̀ lóòótọ́ o. nínú bẹ́ẹ̀ ṣe padà ń rò ó. Hmm. because ìdí tí mo fi sọ pé mo ń believe ni wípé tẹ bá bi eléyìí eléyà ní tí mo mọ̀ lélẹ̀ ibi tí mo dẹ̀ mọ̀ dé nìyẹn ẹ bi ẹni báyìí tẹ bá bi ẹni báyìí ẹni báyìí náà máa sọ pé nǹkan báyìí náà ni mo mọ̀ ibi tí mo mọ̀ dé náà nìyẹn ẹ béèrè lọ́wọ́ ẹni báyìí mi ò lè sọ jù yẹn lọ. ó wá ti wá ń dín pé wọn ò lè sọ̀rọ̀ beyond the some certain level certain level yẹn ò dẹ̀ ju wípé ẹ ìsàlẹ̀ ni mo wà ẹ mo kàn gbáriwo lókè mi ò dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀. aláàjì tó bá jẹ́ pé lé ló ń dàwó lé wọn lórí tọ́dẹ̀ ẹ̀ pé wọ́n wà ń sàlẹ̀ àbí lé ló ń jóná látòkè ṣé wọ́n máa dákẹ́ wọn ò dẹ̀ ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lókè. Okay so ó ti ń jọra wọn lọ́dọ̀ tèmi ń sìn pé ó dàbí pé ẹni tó mú pọ́ìntì pé wọ́n múlẹ̀ yẹn jáde yẹn ó dàbí pé ti ń jó òótọ́. ó ti fẹ́ máa jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín náà. ó ti ń jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. sẹ́mọ̀ hmm. gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ lórí ètò yìí ní tí ò ṣojú wa a lè sọ pé ó rí o a hmm. dẹ̀ lè sọ pé òótọ́ ni a dẹ̀ lè sọ pé rọ ni but the little ta lè ṣe náà ju pé tọ́ba sọ ẹjẹ́ àjọ èyí tá a bá lè bìlíìfù mbẹ́ káyọ kú mbẹ́ ká dání èyí tá a bá lè bìlíìfù ẹjẹ́ kí yẹn wà níbi tó wà. ká sílẹ̀. tí lílò bá kàn á máa mu. torí tá a bá máa sọ́ọ̀sì àwọn kan tún lè ní àṣẹ rí wọn tiẹ̀ tún gbára wọn gbọ́ nǹkan kan kì í ṣe pé wọ́n gbára wọn gbọ́ everybody pẹ̀lú opinion tiẹ̀ ni ẹ lè sọ̀rọ̀ kí n sọ fún yín pé mi ò gbà ń tẹ̀ sọ bọ̀ tí n bá rí bẹ́ẹ̀ ṣe ṣe tí mo wò pé ẹni yóò ṣe tí mo lè sọ pé tí mo lè sọ fún pé mi ò gbà ń tó sọ má máa wòran ni máa yọ very important things jáde nínú nǹkan tó bá sọ èyí tí yóò bá ṣe tí yóò bá ṣe múlò máa máa mú ẹ máa jù kalẹ̀ ń bẹ̀ ni. Hmm. òun ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé mi ò fi taratara believe pé bóyá wọ́n múlẹ̀ bọ̀ nísìnyí ó ti ń di pé ó dàbí pé òótọ́ ni pé wọ́n múlẹ̀. ó ti ń jọ. bẹ́ẹ̀ni torí ẹ wo nǹkan tí spending sọ fún wa ó wà nù ilé yẹn ó ò dẹ̀ lè sọ ohun tó ń ṣẹlẹ̀ ṣé tó bá já bẹ́ òrùlé tiẹ̀ nílé tiẹ̀ ni irú ẹ̀ ti ṣẹlẹ̀ wàá sọ fún wàá sọ yí pé o ò mọ nǹkan tó ṣẹlẹ̀ àbí tó bá jẹ́ pé ẹbí ẹ ní nǹkan ṣẹlẹ̀ sí. Judas tá à ń fi tá à ń fi. tọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ Jésù tá à ń sọ yẹn. tá à ń sọ yìí tá à ń fi kíní wé spending wé gbogbo èèyàn ló ní Judas láyé ẹ̀. ọ̀kíní Judas pọ̀ lẹ́gbẹ̀ẹ́ kálukú. bẹ́ẹ̀ni. kápẹ́ Mohbad òkú nísìn òun náà bá láǹfààní àti mọ Judas yẹ pé. Hmm. òun náà tẹ̀ ti rí i èmi náà tẹ̀ tí mo Judasi tèmi báyìí sìn. ah ẹ̀yin ò ní Judasi. Judasi ló jókòó sí mi lẹ́yìn. júdásì ló jókòó sí mi lẹ́yìn. Ah, ah. ẹ sì fẹ́ jẹun lálẹ́ yìí. alájì júdásì ló jókòó sí mi lẹ́yìn júdásì tèmi ló jókòó sí mi lẹ́yìn. <laughs> torí gbà á sọ̀rọ̀ owó wọ́n ṣe kinní sìn àwọn ń sẹ́mi báyìí ní sìn. ẹ padà wá bẹ alájì lálẹ́ pé judasi ni àǹtí àgbà judasi tèmi lójókòó sí mi lẹ́yìn. alájẹ mi ò jiyàn mo gbà. ẹ ṣáà mọ̀ jẹ́ ń gbókè padà fẹjọ́ sùn. alájì hmm? wọn ò tí wọn ò tí fún lówó tó tówó. onílé onílé ẹ̀ẹ́dì ni ò lé ọjọ́. àǹtí àdùfẹ́ judasi sá ni wọ́n báyìí. tọ̀dọ̀ tiyín tọ̀dọ̀ tèmi. ok mo dẹ̀ gbàgbélé bu tèmi báyìí. ok ẹ ṣáà mọ̀ jẹ́ ń gbókè á ní kí n bá ń bẹ̀bẹ̀ ní kẹ́tẹ́mi sá ń sọ. mo ti gbọ́ ẹ dákun mo fọlọ́ mo wẹ mi fi judasi tèmi hàn ni <laughs> judasi tèmi hàn mo fi hàn ẹ ko judasi òun sì ń pa kọlọkọlọ èmi ti rí judasi tèmi báyìí mo lè ti mú ẹ mo rí o jáde tán alájẹ yìí náà ní judasi ti yín. ah judasi ti wa <laughs> ọ̀tọ̀ yàtọ̀ láàyè yẹn kọ́nà yọwánu tó wà lẹ. kálukú ló ní judasi tiẹ̀ láàyè tiẹ̀. ẹ jọba wa ní judasi tèmi o. Ah, ẹ̀yin nìkan wá júdásì sí i lọ kálukú ló ń wá júdásì. wọ́n ní ṣùgbọ́n júdásì táwọn <laughs> díje bá júdásì tọ̀dọ̀ olójókòó lẹ́yìn. olójókòó lẹ́yìn mi torí mi mọ àtijọ́ àti ṣètò mi mọ́ ń tọ́ lọ tí wọ́n ń jókòó sẹ́yìn. ọbẹ̀ bàbá ifá tẹ́gùn láti ẹ̀yìn. ok ac tó ń fẹ́ yìí kankan lọ ṣàánú lu ẹ̀. mi ìran yín jẹ́ wọ́n fẹ́ kí kankan ó ṣe pàkọ́ yìí. mi ìran wọn ṣẹ́ alájì. Hmm? judasi mohbad òun spending. ó mà ṣe o. but mohbad ò wà ní judasi kan. Hmm. judasi one judasi two judasi three wa judasi four de wa judasi five wa. Ah. torí wọ́n ní tí kúlé ò bá pa ni tòde ò lè pa ni. spending díẹ̀ ti fara hàn pé òun ló ń jẹ́ kí àárẹ̀ ni mo ti ń bìlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń rí lára uh, àdúrà wípé ó dàbí pé wọ́n múlẹ̀ lóòótọ́ because àdúrà náà ò lè sọ̀rọ̀ lóòótọ́ wọ́n ní àdúrà jẹ́ntù ó kùnú ó ṣe gbá ó ṣàwò bọ̀ kì í ṣe irú ọ̀rọ̀ yìí torí bóun náà ṣe wà yẹn òun náà ti máa mọ̀ pé no matter how the case may be kò sí ibi tóun fẹ́ rù la tégbé bá regbé tégbé bá regbé wọ́n máa sì wá béèrè lọ́wọ́ wọn again in future àwọn òde ló máa béèrè àwọn tí wọ́n tọ́jú àṣírí sí lọ́wọ́ náà ló máa padà tó wá béèrè àwọn aláṣírí náà ló máa padà wá béèrè. láwọn tó jẹ́ àwọn aláṣírí. àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe àṣírí sí lọ́wọ́ tó fi múlẹ̀ wọ́n máa padà wá bí ẹ̀kọ́ dìtẹ̀ nílẹ̀. Hmm, ọ̀rọ̀ ńlá lẹ́tún gbé wáyé. alájì spending believe pé òun lè òun àti òun àti wùnmí àwọn jọ lè pàdé àpò pọ̀ káwọn jẹ lọ bọ̀tàwa náà máa sọ fún wọn wípé ọlọ́run wà àwọn èèyàn náà dẹ̀ wà. because mi ò rí nǹkan tó burú jù pé kí spending kó má lè jáde láti sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń sọ kò tálì mọ́ra wọn time hmm. frame ẹ̀ ti pé ó ti pé bíi mẹ́ta sí mẹ́rin aago kan lòun kúrò aago kan lòun kúrò aago kìíní kan lòun kúrò irọ́ ti ń wà ń bẹ̀. ṣóun ló pe nọ́ọ̀sì èyí àbẹ̀wò nǹkan ẹsẹ̀ míì òun ò sínú ilé ńgbà tí Mohbad kú which wọ́n dẹ̀ sọ fún wa pé wà ilé yẹn. Hmm. alájì which tó sọ fún wa pé wà nínú ilé yẹn àmọ́ wọn ni wò ó sí mbẹ́. bẹ́ẹ̀ ó dẹ̀ wá ń bẹ̀. ó dẹ̀ wá ń bẹ̀. so tó bá sí mbẹ́ báwo ló ṣe mọ̀ pé àwọn abẹ́rẹ́ tetanus nkankan nurse tó gbé débẹ̀ and all those things àwọn nǹkan tó ṣe àwọn nǹkan tó ṣe àwọn nǹkan tó ṣe lélẹ̀. ó dẹ̀ sọ òfin méjì pé mẹ́ta òfin mẹ́ta pé mẹ́rin torí tá a bá máa sọ wọ́n lè nìyẹn ṣèbí wọ́n narrate ẹ̀ fún ni ṣèbí wọ́n sọ kinní kan fún ni pé nǹkan tó wọ́n fún ní rundown alájí tí ò bá ṣojú mi màá máa dúró lórí pé wọ́n sọ pé ni o. bọ̀ eléyìí the way bó ṣe narrate ó ṣojú ẹ̀. àwọn kọ́kọ́ ṣojú ẹ̀ tí ó dẹ̀ decide láti má sọ jáde. so tó bá tí wọ́n bá sọ pé bóyá Mohbad àti ai Mohbad àti spending pé bóyá ọjọ́ wà papọ̀ definitely spending fúnra rẹ̀ gan náà ti ń wá time láti strike. fúnra rẹ̀. fúnra rẹ̀ lọ́kàn bó ṣe rí lọ́kàn tèmi lèmi ń sọ yìí. because òun náà rí wípé Mohbad glory Mohbad ti ń bu àwọn mọ́lẹ̀. Mohbad dẹ̀ ṣiṣẹ́ èèyàn tó yẹ pé ó yẹ kó ṣerú nǹkan báyìí fún un torí ti tiẹ̀ náà ló ṣe padà wá sí nàìjíríà torí wọ̀gàn náà kì í gbé nàìjíríà mi mọ báwọn èèyàn ṣe ya ìkà ọ̀dájú tó jẹ́ wípé kò sí kò sí nǹkan tó lè ṣe tó lè fi tẹ́ wọn lọ́rùn káàtẹ̀ sọ pé ó fẹ́ support Wùnmí which kò lòdì lọ́dọ̀ tèmi kò lòdì sí nǹkan kan sí tó wà nílẹ̀ but ìwọ náà máa ṣe àlàyé pààtì tiẹ̀ bọ́ àwọn àlàyé tó ń ṣe yìí ó ti ń tako ó ń takora wọn ó dẹ̀ jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé irọ́ ló ń pa spending hmm. irọ́ ni spending ń pa alájì tá a bá ń sọ lọ tá a sọ́bọ̀ ta ní bóyá n tó ṣojú ẹ̀ náà ló ń sọ bóyá n tó mọ̀ ló ń sọ spending mọ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé wọ́n jọ ń wà twenty four seven náà ni ó ṣe wá jẹ́ that particular day ni spending ò sí lé kò sí tí ò lè ṣẹlẹ̀ o ó possible o but ó ṣe jẹ́ time yẹn ó ṣe jẹ́ àsìkò yẹn gangan spending ò sí lé àbí wọ́n tún fẹ́ ká believe pé coincidence náà ni. lọ́dọ̀ tèmi kì í ṣe coincidence o. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń gbọ́ wa wọ́n ti gbọ́n tó pọ̀ nípa ọ̀rọ̀ spending ìdí nìyẹn tó fi jẹ́ pé lẹ́yìn ìpolówó yìí ẹ̀yin èèyàn tá à ń béèrè ni pé ọ̀rọ̀ tá à ń gbọ́ káàkiri káàkiri ni pé spending ó da Mohbad wọ́n dẹ̀ ń sọ pé spending informant Wùmí ni ó lè di àpò pọ̀ pẹ̀lú Wùmí ni bá a ṣe ń gbọ́ ǹjẹ́ bá a ṣe ń gbọ́ lẹ́yìn náà ṣe ń gbọ́ lọ́dọ̀ yín ṣá ó ní nǹkan ta ni á béèrè ẹ jẹ́ kí a dé iléeṣẹ́ Renix à ń padà bọ̀ iléeṣẹ́ renix reshape tún yọ lára ọ̀tọ̀ pẹ̀lú àwọn oògùn ìbílẹ̀ tàfiwé àti gbòṣe renix reshape apps ní jẹ́ káàbọ̀ o. ta ló sọ pé kò sí wé ta ló sọ pé kò sí gbò èwe ń bẹ egbò wà tí ń jẹ́ bí idán èyí ló mú kí iléeṣẹ́ renix reshape ó tún yọ sí bọ́ńbọ́ láti ṣàlàyé àwọn oògùn ìbílẹ̀ tá ṣẹ̀ṣẹ̀ gbé jáde ṣe bẹ́ẹ̀ rántí renix reshape supplement ìyẹn àwọn oògùn tá a gbé jáde tẹ́lẹ̀ níléeṣẹ́ wa tó ń ṣiṣẹ́ láti gbógun ti àwọn oríṣiríṣi àrùn tó ń bá wa fínra lágbo ara láwọn bíi bp knockout Chaja bloom ọkàn organic capsule ọkàn valina collagen revive forty x renix organic pea protein cognop ìṣètò liquid awogba àrùn fibrous liquid migration seven àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláyọ̀ láti sọ fún yín pé àwọn oògùn yìí sì ń ta warawara o ṣùgbọ́n látàrí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ojoojúmọ́ nípa ohun tí a lè fi wí àtẹ̀gbò ṣe tí òfìgbà kan dáwọ́ dúró nílé iṣẹ́ wa ìdí nìyí tá a fi mú àtúntò bá àwọn oògùn tá à ń gbé jáde lọ́wọ́ yìí èyí tá a pe orúkọ rẹ̀ ní renix reshape apps oògùn ìbílẹ̀ tá a ṣe pẹ̀lú agbára ewé àtẹ̀gbò àwọn baba ńlá wa láwọn bíi anti hemorrhoid tá a ṣe lóníkóró ìpara àti tíì man booster pro ńkọ́ ó wà ní oníkóró tíì àti olómi ṣe ti gbọ́ nípa two day pack egbògi ajẹ́bíidán two day tá a ṣe sí powder ọṣẹ rẹ̀ wà ó wà lólómi spray rẹ̀ náà wà tá a lè tẹ̀sára tá a bá múra tán àti oyin túdè fún lílá àní bp knockout pro organic àti pp seven natural antibiotic liquid tá a ṣe ní olómi àtòníkóró bákan náà la ní arthritis relief pack tá a ṣe ní oníkóró ọṣẹ rẹ̀ náà tún wà tó fi mọ́ tíì àti ìpara herbal flow tonic wà rendiabetes lóníkóró àti tíì sleeping flex herbal tea wà àní slim fit natural weight loss lóníkóró àtòlómi fibroid is wà ìṣètò free a b and c fresh mind tea tó ń ṣiṣẹ́ fún cholesterol àti ìríran ojú cure relief wà oògùn ìdákọ́lẹ̀ wà oògùn oògùn ojú ń bẹ hepatitis b relief lóníkóró olómi àti powder àní herbal essence organic tó ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀ saku flow náà gbẹ̀yìn olómi wà oníkóró àti tíì awogbarun liquid ń bẹ fatiblen pro náà wà àní olómi oníkóró àti tíì tó fi mọ́ aora clean soap àti all purpose herbal tea tá a mọ̀ sí tíì gbogbo nìṣe gbogbo àwọn oògùn yìí ewé àtẹgbẹ́gi ìbílẹ̀ la fi ṣe o bó ṣe wá jẹ́ àjẹbí idán tó owó péréte la ta ẹ̀yin ti US ẹ kàn sí renix reshape headquarter ní four four zero Louisiana Street Houston Texas seven seven zero zero two two ẹ̀pín nọ́mbà yìí plus one eight eight eight eight nine six nine four three eight bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ bá aláṣẹ iléeṣẹ́ renix sọ̀rọ̀ tí wọ́n dá yín lónìí lẹ́yìn òsọ́kà ẹ whatsapp wa lórí plus one eight three two eight nine eight nine six one zero ẹ̀yin ti nàìjà ẹ kàn sí iléeṣẹ́ renix reshape tó wà ní òdi olówó complex òdi olówó street adjacent namako water along olisha road ìjẹ̀bú òde nípínlẹ̀ ògùn ẹ pè tàbí kẹ́ whatsapp sórí zero eight one zero six six nine seven one five six àwọn wẹ́bsáìtì wa ni www www.renixwishapeapps.com tàbí www.renixwishape.com renixwishape apps ẹgbẹ́lura kẹjẹ́rìí sagbára ìwé àtẹ̀gbò. tó bí ó ṣe jẹ́ òun nìyẹn ẹ já sí ojú òpó kí ni nǹkan tẹ́yin náà ń gbọ́ nípa ọ̀rọ̀ spending ń sọ yìí ẹ jẹ́ kí àjọfòye gbé ẹ jẹ́ àjọfòye digest ẹ̀ ọ̀rọ̀ ńlá rèé o ǹjẹ́ bá a ṣe ń gbọ́ síbẹ̀ lẹ́yìn náà ṣe ń gbọ́ àkì pé ẹ káàbọ̀ hello gbé ogun mi tiwa nìkan ṣoṣo. ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń sùn. ó wá kẹ́ni tó fẹ́ gbé kú òun báyìí kò possible àti tó nítorí bá ti fẹ́ máa bá gbénu bá òkun yẹn gbénu mi pẹ̀lú ẹ̀rọ. <laughs> ẹ káàbọ̀ sórí aláàjì ẹ kú ètò. ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ kú ìfọ̀mọ ṣe. yes sir. bá a ṣe ń gbọ́rọ̀ spending nìyẹn. ẹ ẹ ṣe fún gbogbo tẹ́lẹ̀ kí tiwa ó jí bẹ́ẹ̀ ṣe ẹ̀dẹ̀ kú gbogbo gbà because tí o bá sí irú iléeṣẹ́ mi mi nítorí wọn kò kí youtube mi gbé wá bọ̀ mi ti ẹ̀ comment níbi tí mo ti bọ̀ mo like i'm always saying, nínú iléeṣẹ́ yìí ọgbọ́n ìmọ̀ àtòyé wà ń bẹ̀ mo fi máa ń sọ gbogbo àpẹẹrẹ tó bá tó bá tó bá lójú inú tó bá dẹ̀ nínú tó ń rò kó máa mú tiẹ̀ ń bẹ̀ fún ìdáàbòbò ara ẹ̀ áfà àtijọ́ sì ti bá lọ torí ojoojúmọ́ là ń kọ́gbọ́n kí ẹni mo máa ń ṣe kinní kan sà torí tẹ bá ti sọ first eh, program ọ̀pẹ́ ní ṣòtẹ́ bá ti ṣe mi kì í dúró kẹ́nìbọ́dì pé èmi náà máa máa ń pè lọ ni tó ńgbà míì kí n tó kí n tó wọlé àwọn ọ̀pọ̀lọpọ̀ ti lè sọ̀rọ̀ tó bí wọ́n bá ti ṣetán màá wá padà lọ wo fídíò yẹn hmm. màá ẹ̀ṣọ́ a máa gbọ́ èyí táwọn oníkálukú ti sọ màá tún máa mú ọgbọ́n bẹ̀ hmm. màá tún máa mú ọgbọ́n bẹ̀ bí mo ṣe máa ń ṣe nìyẹn tó bá tẹ̀yìn náà máa ń ṣe ẹ mọ̀ pé ní ní last week ní last week lẹ gbé mátà eh, spending àti eh, prime boy wa tẹ tẹ́ ẹ bá lọ wo nǹkan tí mo sọ ń bẹ̀ yẹn ẹ rí mo pé mo ti sọ nǹkan tó yẹ kí n sọ mo ní wáyé tẹ́ fi ń gbé àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara nǹkan tí mo sọ nìyẹn mo ní prime boy mo ní innocent pé ọ̀rẹ́ àti bẹ̀rẹ̀ wa kò Mohbad ni mo ní bọ̀ spending mo ní wọ́n jọ conspire together kan fi pa Mohbad ni pé òun àti Wùmí àti àdúrà àti díje bá bí mo ṣe sọ nìyẹn tèmi mo ní wáyé tẹ́ fi ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara ẹ sọ kinní kan fún yín aláàjì àbí. àgbáyé sà àgbáyé sà ní Amẹ́ríkà ní ní amẹ́ríkà ń bí báyìí hmm. wọ́n máa ń pe àwọn kan ní career criminal hmm. ṣẹlẹ̀ àwọn tó ń pè ní career criminal yẹn àwọn tó ti convict mọ́dà ẹ̀kan ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta tó yẹ pé iṣẹ́ tó ń ṣe yẹn criminal ni wọ́n wọ́n ṣe iṣẹ́ wọn náà dé ṣé ẹ rírú àwọn wọ̀nyẹn ẹ jẹ́ sọ àṣírí kan fún yín nǹkan tó bá sọ fún yín nípa kéèsì yín pé báyìí ni kéèsì ṣe máa rí bó ṣe máa rí nìyẹn o hmm. tẹ bá àwọn tó ń dáràn dáadáa wọ́n á sọ fún yín pé tẹ bá wà nù sẹ́ẹ̀ jọjọ kóòtù yín bá dé nǹkan tó bá ti sọ fún yín pé ẹ máa bankot láti inú cell kò ní yàtọ̀ o òun lè máa bá o because wọ́n ní ọpọlọ ṣé ẹni spending ẹ wo kì í ṣe gbọ́rọ̀ lèèyàn sọ tán lórí ìlà mo ti oríṣiríṣi nílé ayé èèyàn tọ́lọ́ bá gbọ́n dáàbòbò la dáàbòbò àti pé éèjì lèèyàn fi ń ṣe nǹkan ṣé rí kì í ṣe pé bóyá oògùn nìkan ló mú ìyá Mohbad tó yẹn hmm. nítorí pé wọ́n ti involve àdúrà àti DJ Bami tó jẹ́ àbúrò ìyá Mohbad àtọmọ ìyá Mohbad ó ní gbogbo wọn fi dákẹ́ wọ́n mọ̀ pé nulẹ̀ yẹn ni Mohbad kú sí wọ́n mọ̀ pé Wùmí ló pa àtàwọn pípù yẹn wọ́n mọ̀ everything tẹ bá gbọ́ngàn tí Fọláṣadé àbúrò ya Mohbad sọ nígbà tó ń bá bàbá jù síjà ó ní bàbá ó ní ṣòfò ó ní otú lóró sọ pé òògbà kan parí ẹjọ́ yìí ó ní ṣòfò fẹ́ kí àdúrà ṣẹ wọn ni ó fẹ́ kàn padì àbúrò òun ló fẹ́ pàdílé òun ni pé tó bá kú pé ta lá sí ẹ pé táwọn yẹn bá kú pé ta ló wá fẹ́ sí bàbá tí bàbá bá kú ṣé ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣó nítumọ̀ ni wọ́n ti mọ̀ pé tẹ́jọ́ yẹn bá ń lọ ó máa ṣí mọ́ gbogbo wọn lórí ṣé ẹ rí standing ọ̀daràn tó tò sí ṣé ẹ rí mo tún wá sọ síwájú lọ́jọ́ yẹn tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ wọn ní ṣe ẹ ò notice pé gbogbo question tó ń bí èṣe ló ń dìfẹ́ ẹ̀ tó ń attack tẹ́ bá ti rí anybody tẹ́ ẹ̀ ń bi léèrè ọ̀rọ̀ tó ń attack tí ò dá yín lóhùn direct according to the question tó ń bí tẹ̀ ti mọ̀ pé criminal ni that is number one number two this is pending tó jẹ́ wípé ó ti commit crime rí Nigeria, ò dáa ni irú ẹ̀yẹ̀ wọn ló yẹ kó wà bá ṣe ń sọ̀rọ̀ yìí ó ti commit rí tó ń ṣe yahoo tó ti gbé lọ kóòtù tó ṣe gbogbo ẹ̀ so ọlọ́pàá nàìjíríà gbogbo wọn wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ọ̀rọ̀ tí sọ yẹ mo sọ pé everybody máa learn every day kò sí nǹkan téèyàn fọ̀rẹ́ ń ṣe gbogbo ọmọ young boys tó bá ń gbọ́ mi ẹ máa gbọ́ mo lọ́rẹ̀ẹ́ tó pọ̀ gan ọ̀rẹ́ bíi pé ọ̀rẹ́ tákan lọ́jọ́ ṣe fàájì tá a bá ti pàdé club tá a pàdé party everybody bá tiẹ̀ lọ nìyẹn mo padà sílé mi hmm. mi ò mo ti rí mo ti rí rí ayé tí mo rí ti kọjá pé èèyàn kan ló súnmọ́ then whatever tó bá ti ń ṣe tọ́wọ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ń lọ sókè àwọn tó bá ti ń súnmọ́ ẹ tọ́wọ́ bá ti tú ẹ bẹ̀rẹ̀ sí ń sá fún wọn hmm. àwọn ọ̀rẹ́ tí mo ní làwọn tó jù mí lọ ní gbogbo nǹkan tí mo rí bí ọmọ kékeré sí wọn tí gbogbo nǹkan tí mo ní jẹ́ ṣẹ́ǹjì sí wọn mo gbà kí n má ṣe yẹsà fún wọn torí wọn ní rí tèmi because tó bá ti bẹ̀rẹ̀ sí í ju àwọn ojú ẹgbẹ́ ẹ lọ tó ti ń ṣe nǹkan tó ń ṣe máa sá fún wọn mo sọ pé everybody máa learn every day bàbá criminal tó tó spending ò sí ó dẹ̀ wà ìwò àtàdúrà àti spending àti DJ Bab àti wùmí gbogbo wọn ló ṣiṣẹ́ yẹn wọ́n jọ pa pọ̀pọ̀ yẹn sínú ilé wọn wà ń bẹ̀ hmm. so ìmọ̀ràn mi nìyẹn ẹ jẹ́ kí èèyàn mi tó wọlé. ẹ ṣe dọ́kà ẹ ṣe sà ètò tán fi tọrọ ètò tún ti dọdẹ o. ètò tí ó láfijọ́ tí ó láfiwé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dù ìyá látọkùn ètò. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dù ìyá látọkùn ètò. hello sir. ọmọ abúlé sanwó. awanu àwọn ọmọ abúlé so báàlẹ̀ ẹ̀ náà ti jẹ́ kí wọ́n gba yín báàlẹ̀ ti jẹ́ kí wọ́n gba eh, yín. ẹ dá mọ̀ pé dọ́là lò òkè. ẹ dá amẹ́ríkà eh, ẹ dá amẹ́ríkàn dọ́là mọ́ ni. ádámọ̀ bàbá Canadian dọ́là eh. ẹ dá yàtọ̀ mọ́. adá yàtọ̀ mọ̀ bàbá n tó ṣẹlẹ̀ ní wípé sẹ́mu pé ara wa àfarabalẹ̀ ni. ẹ ti jẹ́ kí àdàdùfẹ́ máa sọ̀rọ̀ sí wa àwọn ọkùnrin nísìnyí. bẹ́ẹ̀ni wípé àlájú ohun tó mí nìyẹn wípé tá a bá fẹ́ fẹ́yàwó kì í àlájú lóhun tó ń sọ fún ọ yẹn ṣé kí ni tó tún fẹ́ rí. ẹ fi wọn lẹ owó mi lágbára Ọlọ́run ẹ̀rọ lẹ̀ tó gbàyàn sí wa. ẹ fi wọn lẹ owó mi àti wọlé lágbára Ọlọ́run ìyàwó mi là máa fẹ́ lágbára Ọlọ́run. ó di tí. ẹ̀yin náà tẹ́ bá ti fẹ́ ṣe business ẹ máa ṣe ní mọ́ọ̀nù ah, eh. kò tí ẹ káyé. mo kàn ní kí n máa kárí ìyàwó mi àlọ́ǹgì náà ni mi mọ̀ pé bóyá máa já sí náà rí. jẹ́jẹ́ bí oníṣì. n ti rí mo ti kọ́ gbọ́n. ẹ jẹ́ kọ́bẹ̀ kọ́bẹ̀ kejì. yes sir. You know ẹ̀yin jẹ́ kọ́ bẹ́ẹ̀ mọ́tò máa ń ṣe bẹ̀ ni bàbá ti jìn fún yín. Hmm. n tó ṣẹlẹ̀ gangan náà nìyẹn. ẹ̀kọ́ làwọn ẹ̀kọ́ lára yín lẹ́nu. bẹ́ẹ̀ni. ìyẹlẹ mo kí gbogbo lé o. yes sir. mo kí àwọn grandpa mo tún kí èyọ ẹni youngest grandma wọ́n ti sọ yọjú lẹ́nu mo kí wọn youngest wọ́n làwọn ni youngest grandma mo kí wọn. ẹrí mi ìyẹn ti sọ pé tí mo sọ. sọ́dọ̀ wọn ni àbíbí. mo ní kò máa tà. thank you Eh, eh, a ti ń gbọ́ yín báyìí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yín báyìí ni. ṣe rí. hello sir. hello sir ṣe lè try láti bá a pè padà sà torí láìní yẹn ó ń ṣe ségesège sà láìní yẹn ṣe gbogbo etí tó ń gbọ́ wa tó ń dùn náà ìró ayọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́ ó máa gbọ́. gbogbo ojú tó ń wo ẹ̀ tó ń dùnnú ojú yìí ò ní fọ́ o. àmì wo onífẹ́ ti yẹn gbọ́rọ̀ network break. hello. ètò tẹ́ fẹ́ gbọ́ ti dé o jọ̀mọ́. ètò tẹ́ fẹ́ gbọ́ ti dé tọ̀sẹ̀ tó kọjá lẹ gbọ́ tẹ ló gbà yìí ló gbà yẹ tọ̀sẹ̀. ẹ lọ́dọ̀ ẹ mo ní ẹ̀lò wọ́n ti wọ́n ti kó sí mi lórí atẹ́dùfẹ́ kí lẹ́yìn rí sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí lẹ́yìn rí sí. ẹ ṣeun mo dúpẹ́ ní ọ̀dọ̀ ti tèmi tí bá ní ká láti ìbẹ̀rẹ̀ títí di látìgbà tí ọ̀rọ̀ Mohbad ti ṣẹlẹ̀ tó máa fi pé ọdún kan lọ́la àbọ̀túnla. Hmm. prime boy gẹ́gẹ́ bí n tọ́ sọ fún wa. bẹ́ẹ̀ ni prime boy ṣiṣẹ́ takuntakun èèyàn ni prime boy hmm. èèyàn ni prime boy ó gbìyànjú wọn ọba tó lè gbìyànjú ṣùgbọ́n ṣe wá rí spending yẹn lákọ̀ọ́kọ́ spending ó wà lára àwọn tọ́jọ́ lọ sí patí tí wọ́n jọ dé ìyẹn show tí Mohbad lọ last. Ben spending wà nínú ilé lọ́jọ́ tí Mohbad kú tó lóun ò mọ kankan àwọn wà ń sálẹ̀ ń tà wọ́n. ẹ ló ẹ kálẹ́ sà. àkó ètò mo kí gbogbo ilé o. àwa nìyẹn bàbá. ayé kò tọ́ ló ń sọ̀rọ̀. ẹ káàbọ̀ sórí ètò bàbá. àwa ni àjẹkù phase two. àwa nìyẹn. ẹ bá a dá sí ètò. lórí ìtẹ́ lórí second program yìí. Hmm. hello. mo ń gbọ́ yín bàbá à ń gbádùn yín. ṣé ọ̀rọ̀ spending ọ̀rọ̀ spending ni à ń jẹ bíi lórí àbí. bẹ́ẹ̀ ni sà. ṣé ọ̀rọ̀ tí spending sọ ní ilé ẹjọ́ ń jọ yẹn pé ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀ ni ó kàn má ta mọ́ àtàmọ̀ fún wa ni. Hmm. spending ó wà nù lé yẹn hmm. lọ́jọ́ yẹn ìwọ sọ pé o ti dé o jáde o ṣe kinní kan o ṣe kinní kan oògùn tí injection tí wọ́n fún ní nọ́ọ̀sì fún Mohbad ṣebí òun ni òun ló lọ rà á fámásì. à ń gbọ́ yín bàbá ó dẹ̀ lóòsì ń bẹ̀ nígbà tí ó dẹ̀ lóòsì ń bẹ̀ nígbà tí nọ́ọ̀sì dé nítorí ṣóò kan tí Bukky Jesse ṣe hmm. wọ́n wọ́n interview spending live àti prime boy sórí hmm. program yẹn so ọwọ́ à ń spending léèrè àrífà àrífà wá pè sórí program yẹn ó wá sọ fún spending sojú spending pé spending ò pé ó sọ ó sọ yorùbá yẹn pé spending ò nà tán wípé spending ṣe ṣe kú ṣẹyẹ hmm. so spending àbí lọ́yẹ̀ pé kí arífáárí tó fi sọ pé òun ṣe ṣe kú ṣẹyẹ arífáárí náà béèrè kan pé nígbà tí wọ́n ti ṣóòdì hmm. pé nígbà tí wọ́n ń lọ hmm. wọ́n níjà ìjà ṣẹlẹ̀ láàrin Wùmí àti Mohbad ó ní ẹ wọ́n nígbà tó tún gbà láti ṣòsílẹ̀ wọ́n níjà ṣẹlẹ̀ láàrin Wùmí àti láàrin òun bá tún gba ó nìyẹn so ẹnì kan wá pè ó wá pè lọ́wọ́ spẹ́ndì pé ṣé verbal fight ni ìjà tó ń jà ni àbí ó wà fìsíkà pé wọ́n ogun àzìwọ̀n mi àti mohbad ni pé wọ́n ó dira wọn mú wọn lọ́sọ mọ́ra wọn lọ́rùn ni ó ní ó ní verbal fight ni pé wọ́n kàn sọ̀rọ̀ ni ah. so aditola sọ fún pé but ó sọ pé pàtẹ́ ń lọlé pé wọ́n fẹ́ sílẹ̀kùn wọ́n fẹ́ sọ àwọn bọ́ta pé ṣé paper fight náà nìyẹn láyé pé jẹ́ physical fight lọ́sẹ̀ wá nìyẹn pé nígbà tí wọ́n ń lọlé ni nǹkan yẹn ṣẹlẹ̀ pé wà ìgbà tó wà ní show pé verbal fight ni àìfà sọ fún pé òun sọ pé kò nà tán pé ó ń ṣekú ṣẹyẹ so ọwọ́ abíúndẹ̀ yẹn pé ṣèbí ó sọ pé òun ò sí lé nígbà tó bá dìkú but ìgbà tó ní nọ́ọ̀sì dé wọ́n ní wọ́n ló pe nọ́ọ̀sì ìwọ́n tó sọ pé o fún wọn ní nọ́mbà nọ́ọ̀sì ni ó wá ní ẹ̀ òun lòún pè pàtó nǹkan kan pè nọ́mbà ẹ̀ ò lọ òun tún wá ń tíráyè tíráyè òun wá rí tiẹ̀ lòun a ṣàlàyé fún un ọwọ́ lọ pèsè bí o ò sí mbẹ̀ ta ló lọ ra oògùn àzìdúró ẹ̀hún eh, injection tí wọ́n tọ́lọ́ fún gbàdá ló lọ rà á ó lóun lòun lọ rà so hmm. ó ń gbọ́wájú ó ń gbẹ̀yìn. that guy still have a lot ṣé ní nǹkan tó lọ́rọ̀ spending ni pé bí wọ́n ṣe háàkì fóònù ìyá Mohbad fóònù tiẹ̀ náà wọ́n trace fóònù tiẹ̀ náà. Hmm. so kò lè sọ much because whatever tó bá sọ wọ́n máa mọ̀ pé ó ti sọ̀rọ̀ so òun náà wà London? kankan tẹ́ pé òun náà kò lè kò lè nà tán and I keep saying wọ́n tó wà lọ́wọ́ ohun mi yẹn. bá Mohbad àtẹlẹkùsìpò jọ̀rọ̀ transaction nǹkan kan bóyá eh, egbògi olóró ni o bóyá I don't know but transaction kan ló pa elégùsà àti Mohbad pọ̀ tí Mohbad gba tó mú owó àbúrò kankan tí ò fẹ́ dìlíbà ìpadà but ẹ̀rọ ọmọ yẹn Wunmi gbogbo mẹ́rin tó lọ́mọ and spending spending owó àná wọn tó bá Wunmi sùn hmm. ẹ lọ kọ̀rọ̀ yẹn lẹ̀ spending wà náà tó bá Wunmi sùn tí wọ́n máa wà lọ́wọ́ bá bọ̀ tí ọmọ Yorùbá jọ mọ spending àfàìmọ̀ ni. Hmm. so hmm. ìjà tí wọ́n jà nínú ilé ti Mohbad látòrí. ẹ agbára òun ò ká ìkọsọ ló bá Mohbad jánu lé yẹn lálẹ́ ẹjọ́ yẹn ẹni tó sọ pé Mohbad is dead Mohbad is dead inú moto. ẹ wo ojú ẹni yẹn ojú ẹni yẹn wú ojú ẹ wo ojú Wùmí ojú Wùmí wú ẹ so kò ń ṣe ẹnìkan ṣó ló bá lé yẹn tí sọ náà. ó sọ lórí lórí kìnìún àtọ́tọ́ ká ohun ẹ̀lẹ́ tó ní Wùmí kọ̀ ìyàwó ni pé lóòótọ́ ni wọ́n ń jà pé Wùmí àti Mohbad jà lórí staircase Mohbad ó yọ̀ látòrí staircase bọ́ sílẹ̀ ló fi ní fracture lẹ́sẹ̀ pé Wùmí kọ̀ ìyàwó ni she said it mo tún wo program kan lọ́sàn yìí tí wọ́n interview àbúrò ya Mohbad ó ní life and direct ó ní Wùmí ló pa Mohbad pé kí Wùmí jáde kó wá jẹ́wọ́ she said it so spending still have a lot to say spending àdúrà dídé bá mi àti lifestyle they have a lot to say then ó fẹ́ràn ọ̀rẹ́ Mohbad kan tó pè five star lifestyle wà o five star You know, old time ọ̀rẹ́ Mohbad ni bí eh, prime boy ṣe jẹ́ sí Mohbad bọ̀bọ̀ five star lórúkọ ẹ̀ bọ̀bọ̀ yẹn báyìí èkú ní sọ̀rọ̀ pé kọ́ wo gbogbo àwọn tó wà nílé yẹn nígbà tí Mohbad kú àwọn fifteen yẹn ó ní àwọn loyalist Wùmí ní gbogbo wọn. nípa wọn sì wà ní ayé kò tí ì sí kankan wọn bá dìbò jẹ́ pé wọ́n á ṣe introduction wọ́n ní ẹni tí Wùmí ò lè control ẹni tí ò lè bá òfin Wùmí nínú àwọn ọ̀rẹ́ Mohbad Wùmí nìjẹ́ kó bá wọn gbẹ́nu lé yẹn pérésì tí àwọn fi yẹra fún wọn nìyẹn pé pé òkèrè làwọn ti ń gbé làwọn ti ń wà àwọn làwọn ti ń wò wọn orí kọ́ làwọn ti ń bá pàdé àwọn sọ̀rọ̀ ó ní pọ̀ púpọ̀ ọtẹ́ rínú ilé yẹn pátá àwọn tó jẹ́ loyalist Wùmí àwọn tó ń bá òfin Wùmí wọ́n jẹ́ pé tí Wùmí bá sọ pé ṣe báyìí wọn ò tó bẹ́ẹ̀ kọ́ má ṣe hmm. gbogbo olówó àrùn lè yẹn ṣe wọn kọ́ sọ̀rọ̀ síta. Hmm. ní ti tèmi o ní ti tèmi o spending has a lot to say ó yẹ kí wọ́n sì question ẹ̀ kí wọ́n fi lọ́ọ́ fíǹdì dáadáa. Hmm. tèmi nìyẹn sọ́yà ayé ìkọ́ ọ̀nà tó pè wọlé. ẹ ṣé gan sà ẹ ṣé gan sà ètò tí ó làbíjọ́ tí ó làbíwé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dì àmsà látọkùn ètò. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dì àmsà látọkùn ètò. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. hello sir. ẹ bá kú fún ètò mímọ́ tó ní o. àwa nìyẹn sà. yes sir. orí mò ń dáìbò mo ní láti ok sọ tí mo bẹ́ẹ̀ni. wọ́n ní iṣẹ́ tó pọ̀ láti ṣe. bẹ́ẹ̀ni. àtijọ́ tọrọ yìí ti ń ṣe ń bọ̀ wá. mo èmi rí weakness on their part láti lẹ̀ títí bèèrè lẹ́nu. now ó ti wà established pé eh, ikú tó pa Mohbad ìjọba ò fẹ́ ká wọn ò fẹ́ ká kúlẹ̀kúlẹ̀. Hmm. because oh, it's too it is down to clear. ṣé o ṣe ni èmi the only thing tí mò ń fi lẹ́yìn mi ṣe i work a lot but ẹ̀kọ́ kan ti para ìgbà tó kù sí ìdí eh, social media láti wo kí ni mò ń ọ̀rọ̀ Mohbad ni láti lọ́sí Mohbad. bẹ́ẹ̀ni. now i go to very many platforms láti lọ láti lọ school fi nǹkan tó ń yóò tán. i hmm. like mo máa like pé kéèyàn kan máa fi rẹ kó sí ẹgbẹ́ yẹn èmi ni mo wà lórí òtítọ́ tí gbogbo ìyá dàgbà kò ṣe òun ṣe olóró wà lórí òtítọ́. bẹ́ẹ̀ni. ṣé ẹ nínú nǹkan tẹ́ni yẹn bá sọ nínú nǹkan tẹ́ni yẹn bá sọ lèmi fi máa establish sọ pé òun gangan kọ́ ló wà lórí òtítọ́. Hmm. now ẹ bá gbọ́ nǹkan tí grandboy mi grandboy yìí sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí innocently òun ò mọ̀ pé òun mú nǹkan kan lẹ́ẹ̀mẹ̀ yẹn bọ̀ àbí ò dẹ̀ mọ̀ bóyá nǹkan mú bẹ̀ ó ní lára àwọn nígbà táwọn wà nínú táwọn wà nínú fẹ́ẹ̀rì there are occasions when táwọn ọlọ́pàá máa sọ fún mi pé ọ̀rẹ́ yìí ó mà fẹ́ para ẹ̀ ọ̀rẹ́ yìí mà fẹ́ para ẹ̀ ó bá sọ̀rọ̀ níwà hmm. anybody ò mọ nǹkan tó ń tẹ ń ṣẹlẹ̀ yẹn prime boy ló mọ bí tí involvement eh, eh, spending dé lórí ọ̀rọ̀ yẹn as at that time but kí ló fẹ́ kí ló máa mú kí spending fẹ́ para ẹ̀ nígbà tó wà nínú nínú fẹ́ẹ̀ meanwhile prime boy ìgbà táwọn yẹn ti wò pé ah the end has come àfi kí bóyá kò ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn ló fi ń ronú pé òun fẹ́ para wọn now ẹ ẹ tí kì bá ṣe pé pé ká rí òtítọ́ òtítọ́ is so clear it's so open ní gbogbo wa báyìí ṣe jẹ́ kó yẹ kí kó yẹ kí kó so easy for everybody láti handle that is why I will continue to talk about the slippery slope of the road to justice. Hmm. àwọn tó dẹ̀ wà nídìí lẹ́gà tó wà ní lẹ́gà team àwọn ló ní iṣẹ́ yìí lọ àwọn they've got to do a lot i mean i'm not saying it wọ́n lè sọ pé wọ́n ń ṣe lábẹ́lẹ̀ o wọ́n lè sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀ o but èmi rò yìí pé àwọn kankan wà tó jẹ́ pé yẹ ká máa fi tactically tó máa máa push out tó jẹ́ pé kò ní kò ní kò ní affect the court process at the same time it will give the public the opportunity to do what they need to do like ben. somebody like yomi yomi Fabiyi is doing now irú nǹkan tí yomi Fabiyi ṣe yẹn irú nǹkan tí ẹ̀ ṣe ní QH eh, radio and other platform láti ń gbẹnu sọ̀rọ̀ justice Mohbad it is very important for the legal team to bring things out for people to to work on that will help them to. tó ti yẹ yín hmm. so eh, eh, mo mọ̀ pé ẹ̀jẹ̀ ní access bàbá bàbá Mohbad it is very very important the legal aspect of it ẹ ọmọ Sunday yìí nígbà tó ti wà nínú sẹ́ẹ̀lì yẹn ló ti jábọ̀ rẹpẹtẹ fáwọn èèyàn kan. Hmm. but unfortunately in process àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n ń jà fún justice ní lótìtọ́ but unfortunately wọ́n tó àwọn fúnra wọn tó wà manipulative in the sense that they want to be at the forefront they want the world to see them as the one doing it you understand and in the process they can take test tomato mess process yẹn up tomato mess gbogbo progress yẹn up. So that is why I say on the part of the legal team, they need to do something. They need to, to do more that they agree, that we can see. Eh, for example, eh, eh, Emma, má bínú pé mò ń take time. No, no problem. Ẹ wọ ìgbà kan the sí corona tó you cannot have a legacy bàbá bàbá Mohbad dìde ó ní pé kọjá kan mú un kọ́ mú un sítì yẹn sínú ilé Mohbad. And then the judge was like, was like why? Why hmm. are you hmm. saying that? But do you know do you know what? Àwọn nǹkan tó ń jáde nísìnyí lórí ọ̀rọ̀ réèlì já nǹkan kan ṣe ó ní ó ní intention wọn but unfortunately the man that spoke in that respect could not convince the, judge the truth of the matter ni pé tó dé tó jẹ́ pé inú ilé Mohbad yẹn láti lọ ń ṣe sítì you they will see things physically that hmm. can that can that they can point to pé eléyìí kí ló ṣẹlẹ̀ sí eléyìí kí ló ṣẹlẹ̀ sí that they will put these guys on hold I mean uh, on the spot. Yeah. so Bẹ́ẹ̀ni. it is important it is very important. meanwhile uh, uh, lastly ẹ jọ ẹ bá mi lọ fún aláàjì mo send message sí wọn jọ kan nípa eh, ayékòótọ́ Mr. Babatunde. okay. èmi ò mọ kíni tí nǹkan òfin wá pé mo fẹ́ I would like to meet him I don't know why but later nígbà yẹn wọ́n sọ̀rọ̀ ló jẹ́ kí n mọ̀ pé àyíntọ́ náà fẹ́ kéde àti wọn pàdé nílé yìí. yìí december day láti jọ pé july eleven. wọ́n bá sì lè wọnú eh, inú mẹ́sẹ̀gì wọn dábàá wọ́n lè fi link àti èmi àti máa yẹn papọ̀ I don't know why but I know that it's going to be for good. ẹ ṣe o. all right sir ẹ ṣe gan sir. yes sir. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú tọ́lú tọ́lú mo ṣe bóyá tó ti tọ́lù o. tọ́lù tọ́lù. mo ṣe bóyá tó ti tọ́lù o. ìjọ̀gbọ̀n ò ṣe dánìkan fà. ẹ káàbọ̀ sà. ẹ káàbọ̀ sà. àwa nìyẹn sà. ìjọba bẹ̀rẹ̀. yẹ sà. bàbá abúlẹ̀ ṣòwò pẹ̀lú ìyàwó abúlẹ̀ ṣòwò. àwa nìyẹn o. àwa nìyẹn bàbá. ẹ kọ́ ọ̀rọ̀ ajé ilẹ̀ náà. àwa nìyẹn ẹjẹ máa wá o. àmì àṣẹ. òkè ìtẹ̀bí ọjọ́ lọ́jọ́ mi ń kọ́. wọ́n wà ń bẹ̀ wọ́n gbọ́ yín wọ́n gbọ́ yín ketekete. ìyá pé ètò. yes sir yes sir. mo fẹ́ ṣe pápápá. bẹ́ẹ̀ ni ẹ ṣe ń kọ́mọ ń kóbó. ní àwọn bàbá olùṣọ́nà. bẹ́ẹ̀ ni. ẹ ṣe ń kọ́mọ ń kóbó. Hmm ẹ̀yin grandma mi ọ̀tọ́jọ́ mẹ́fà grandpa mo kí yín ọ̀tọ́jọ́ mẹ́fà. ọgbọ́n lẹ́kìn yín mà sà. mo kí yín o ṣàlàbí àlẹ́ wa. o brother mi sista mi the new QH radio the youngest grandma. the youngest grandma o. Mm. ìdílé mm. aláyọ̀. you are welcome to ìdílé aláyọ̀ QH radio family. yes sir. you are welcome ma. Eh, ṣe rí ọ̀rọ̀ ọ̀rọ̀ spending criminal ni spending already sọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ hmm. criminal ni spending tó bá jẹ́ pé nàìjíríà ta wà ó jẹ́ ìlú tó jẹ́ pé kò kí ń ṣiṣẹ́ títí di ìgbà tí ikú Mohbad fi wáyé ní láti ẹ̀yẹn sẹ̀tẹ́mbà yẹn kò yẹ kí spending ó sì wà ní àárín ìlú hmm. ní gathering ló yẹ kó wà lóòótọ́ ṣẹ́dẹ̀ wá rí gbogbo ẹjọ́ tó ń rò mo sọ̀rọ̀ ẹ̀ náà bóyá bíi last week Thursday. ọ̀rọ̀ tí ayé kò madam bukki gbèsè olè pẹ̀lú friend boy. Mhm. kò lọ straight forward rárá. Hmm. ọ̀rọ̀ tí ọmọkùnrin yẹn forward rárá. Hmm. ṣé ẹ rí ikú tó pa Mohbad ọmọ swendy yẹn àdúrà àdúrà ẹ Wùmí hmm. àwọn náà mọ ètò ọ̀rọ̀ yẹn tí ẹ rí mo jáde lọ mo padà dé bá wọn wọ́n ní kí n fún wọn ní fóònù nọ́mbà nọ́ọ̀sì mo tẹ́sì ẹ̀ sí wọn orí mẹ́sẹ́gì ni mo ti bá nọ́ọ̀sì sọ̀rọ̀ ẹ̀ wọ́n padà sọ pé kí n bá wọn pe nọ́ọ̀sì àwa wí mọ́ àtàmọ̀ ní fẹ́ẹ̀dì sọ̀rọ̀ ìṣojú sẹ́ńdì náà ṣe pa Mohbad. Hmm. ṣe rí èmi gan padà ọ̀sán gbọ́ngàn mo fẹ́ sọ yìí inú mi dẹ̀ wá dùn bí bọ́dà mi ló ṣe mẹ́nu bà ọ̀rọ̀ yẹn. ṣé rí ó bẹ́tà kí wọ́n tètè pé àbúrò ìyá Mohbad ní ìmọ̀ bí bóyá àbúrò ìyá Mohbad yẹn Fọláṣadé bóyá ó padà fi ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ padà sí àṣírí ilẹ̀ fún un. Hmm. gbọ́ mi ògbé ọ̀rọ̀ ó ń bẹ lọ́wọ́ ọmọ ògbé ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ ọmọbìnrin tó ń pè ní ọ̀làjọ́dé hmm. tẹ́ bá jí tí ọmọbìnrin lè lè tó ó pèsè lẹ́yìn ọ̀rọ̀ ńlá gan gidi tó hmm. jẹ́ pé ó dídí làwọn tó sọ wípé ẹni méjì ẹni mẹ́ta wà tó jẹ́ pé wọ́n lè escape ikú tó pa Mohbad. Hmm. wọ́n sọ dípò wípé Wùmí ò jáde kúrò nínú ilé ìṣojú Wùmí ni Mohbad ṣe dákẹ́. ibo náà ló dẹ̀ gun lọ́bẹ̀ pa ó ní ṣùgbọ́n sẹ́ńdì tá à ń wò yẹn ó ní sẹ́ńdì òun fi lélẹ̀ ara títí wọ́n fi pa Mohbad tí ah. Mohbad fi dákẹ́ hmm. ó ní ṣùgbọ́n ìjáde ní àrò ọjọ́ kejì ṣé àmọ́ yín pé ìfọlá ṣáájú ò sí nínú ilé yẹn hmm. dájúdájú ìyá Mohbad ó padà ṣí àṣírí ilẹ̀ fún ọmọ bóyá gbàtà bùrù ẹ̀ ń bèrè lọ́wọ́ ẹ pé aṣọ funfun tó sókè fún ẹ̀jẹ̀ àǹtí mi báwo lọ̀rọ̀ aṣọ ẹ̀ ṣe jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé báwo ló ṣe jẹ́ ṣé bí ibi tẹ́ ẹgbẹ́ wà nìyẹn kẹ́ tó ní pẹ̀lú ṣọ́ọ̀ṣì ó pọ́sibú kí ìyá bàbá mo ṣí ọ̀rọ̀ lẹ̀ títí hmm. tẹ bá rí bó tọ́ kí Fọláṣadé tó narẹ́tì lénìí ó ń ṣí ọ̀rọ̀ kékeré òdodo ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ fọláṣadé hmm. ó fẹ́ tà kan tètè pè fọláṣadé kí fọláṣadé ó tètè explain gbogbo nǹkan tí. Hmm. ṣé ẹ rí ọ̀rọ̀ nípa ọmọ ẹ má jẹ́ máa lọ wájú ká máa lọ ẹ̀yìn. bẹ́ẹ̀ ni láti fún wọn mímọ ẹni tó ní ọmọ kú ẹ kò mímọ ẹni tó ní ọmọ ẹ ìyá fún mọ́ra ẹ̀. àmọ́ bàbá liam ló sọ ìwà tí bàbá liam tó hù ìwà tí bàbá liam hù kàkàtà ó fojú hàn pé òun ló ní liam. bẹ́ẹ̀ni. Eh, bóyá sẹ́ńdì kan bóyá belash muda àwọn ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe nítorí pé kí ni àwọn kan bá wù mí hmm. fún mi olómi láwọn kan gún olómi pọn ni àwọn kan pọn mi níbi wù mí ni wù mí mú ẹni tó ní ọmọ nítorí pé ọ̀rọ̀ owó tó ga Mohbad pẹ̀lú ọba ilé tó fi di bíi pé consent ni mo fẹ́ kó lọ bẹ̀ ẹ̀jẹ̀ ní ewu ni kó lọ bẹ̀. Mr. Saidi Elegushi ohun tó ṣẹlẹ̀ nìyẹn ibi tí ọba ti bẹ̀rẹ̀ sí ó ti bẹ̀rẹ̀ sí bá Wùmí sùn nìyẹn hmm. ó pàtó títí oyún fi dé ohun tí ọba yẹn wá wò pé ah, ah, ah, ó jẹ mí lówó ó kàn ó fún mi lówó tó bá jẹ́ pé lóòótọ́ ni èmi ò sí níbi tí ọba ti padà jáde tó ní tó ní Mohbad jẹun lówó tó bá dẹ̀ ń ṣe òpònú ayélujára ọba ọmọ bíi ká ní ọmọ bíbí inú ẹ ó jẹ lówó ṣé kò sí ọgbà ọlọ́pàá bẹ̀ hmm. àbí iṣẹ́ iṣẹ́ ètò ìṣòro wo ìṣòro ọmọ bàbá àti tí mo bá di fi jẹ́ lówó ó yẹ kó jáde kó sọ ó yẹ kó jáde kó fi ọlọ́pàá mọ̀ ìpalẹ̀ ní tá a fẹ́ gbà sọ níbẹ̀ Damilari ní pé Mohbad jẹun lówó two million tó kó fún pé kó wá play fún òkú ìyá òun ọba ní pé Mohbad jẹun lówó talẹ̀ ní tá a fẹ́ mọ̀ nínú àwọn méjèèjì ní pé Mohbad jẹ lówó nínú wọn kó tó pamọ́ láàrin yẹn ojú ọlọ́run ló tó yìí bẹ́ẹ̀ kó tó pa Mohbad kò kọjá wò mí ó ní àwọn mẹ́ta tán lè sọ ó ní àdúrà ó lè sọ wò mí ó lè sọ tẹ́jú dẹ̀ lè sọ ó dàbí pé lẹ́gbà ni gàó ṣàwọlé bá gẹ́gẹ́ bí ọmọbìnrin ṣe sọ hmm. Mohbad ti tó wọlé but àṣírí tó ń bẹ láàrin Ìgbàrúṣà àti wẹ̀ òun ohun tó wà níbẹ̀ nìyí tí Ìgbàrúṣà fi kọ̀ tí ò fi sọ òdodo rẹ̀ mo fi sọ fún un pé kó bá àwọn ìbámu ẹ̀ tẹ mọ̀ pé bàbá tiẹ̀ ti kọ́ ní fẹ́ ìbámu. bẹ́ẹ̀ni. ní bàbá Ìgbàrúṣà. bàbá Ìgbàrúṣà. gbàtí bàbá sọ̀ fún bàbá àdúrà ò sí ìbò bàbá àdúrà kò sí ìpè báwo ni hmm. nàìjíríà tó sọ ẹ̀ di tó bá dé bọ́ọ̀dù aṣàlàyé tó bá lè bẹ̀rẹ̀ ara ṣàlàyé déédéé tó bá dé lè bẹ̀rẹ̀ ara ṣàlàyé wọ́n bá mi fún fún ní káàtì yìí kó lọ fọ́gbọ́n níbẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ bẹ́ẹ̀ lọ nítorí mọ ikú tó pa ẹ̀gbọ́n ẹ̀. ẹ ṣe gan sa. ẹ má bá mi bẹ́ẹ̀ tó lọ. yes sir. ọjọ́ la jí ọ wà pẹ̀lú yín sà. hello. hello sir ẹ kalẹ sir. jagun one ti QH radio. àwa nìyẹn sir ẹ gbé tó sir. àwa nìyẹn bàbá. àwa nìyẹn egungun lè dáa. awa ni. mo dẹ̀ kí aláàjì náà bẹ̀ mo kí àti àdìfẹ́. awa ni ẹ sà. mo kí àwọn ọmọ mi wa mo ká ọ̀dà wa mo kí gbogbo fámìlì kí wọ́n ṣe ìjọ lápapọ̀. ìjọ ni tiwa. àmì ọlọ́run. lórí ọ̀rọ̀ lórí spending. Hmm. ṣẹlẹ ọ̀rọ̀ àkẹ́sì ọ̀rọ̀ yìí lágbára gan-an. aláì ọ̀rọ̀ yìí lágbára mi lè parọ́ ọ̀rọ̀ yìí ní agbára gan-an. ṣẹlẹ ọ̀rọ̀ lórí spending. Eh? Splendid gan mọ̀ pé òun parọ́ gbàdí Splendid wà police station ó ti jábọ́ ó ti sọ̀rọ̀ fáwọn èèyàn tó dẹ̀ ti gbàgbé hmm. ìgbà tó kúrò station tó jáde síta wọ́n wá ti ń tírẹ́tì ẹ̀ because nínú plan ẹ̀ tẹ́lẹ̀ ó fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ but lójú tèmi tèmi fi wò ó àwọn èèyàn ti ń tírẹ́tì ẹ̀ wọ́n ti ń jẹ́ kó yẹ wípé wá tó o bá lọ sọ̀rọ̀ ẹ́. Eh? tó bá lọ sọ nǹkan tójú ẹ rí ọmọ ikú ni fún ẹ o àbúrò ẹni tó pa wà bẹ́ẹ̀ o kò sọ̀rọ̀ ṣé wọn ló fẹ́ lọ sọ̀rọ̀ ó yá lọ sọ̀rọ̀ kó kú hmm. lọ sọ̀rọ̀ kó kú mọ̀ ní nǹkan tó sọ ní kóòtù tó kú ibẹ̀ kọ́ bèrè lọ́wọ́ àdúrà sáré gbogbo ọtọ́jọ́ mu gbogbo wọn wọ́n ń ṣọ́ra wọn èèyàn kan ò fẹ́ sọ jáde lẹ́nu ara ẹ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. tó tó bẹ because ọlọ́pàá dúrà wà nbẹ. bẹ́ẹ̀ni. wọn ò fẹ́ fi wọn jáde látẹnu ara wọn. the only thing tí wọ́n lè fi sọ ọ̀rọ̀ yìí jáde because bó ṣe wà yẹn tẹ́ ẹ bá kó wọn dé kóòtù náà wọ́n máa gbọ́ bá kó wọn dé kòrónà náà wọ́n máa máa rojọ́ ni o ẹjọ́ náà náà máa máa rò ẹ mo rí ẹ mi ò sí nlé ẹ mo wà nlé ẹ jẹ́ láti nǹkan tí gbogbo wọn rí tí wọn wọn kàn wọn máa sọ ni. Hmm. bẹ́ẹ̀ ni nǹkan tó lè mú wọn sọ ọ̀rọ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ ìsìnà tó bá kó wọn lọ kóòtù tó bá kó wọn dé kóòtù kò sí ni tó bá rojọ́ lọ rojọ́ bọ̀ wọ́n máa padà sórí ẹni tó yẹn bá mọ̀ òkú. bẹ́ẹ̀ ni. àti ẹni tó fún yẹn so tó bá padà sórí àwọn méjèèjì yẹn tó bá di bí pẹ́pẹ́lẹ́ ṣáà méjèèjì ẹ̀ ságodo ọ̀rọ̀ á jáde. Hmm. tó o bá tún wá ṣe ìyẹn a jẹ́ wípé kán mú spendi kán mú dàrúṣà ẹgbẹ́ tó bá ti mú spendi kán wá mú dàrúṣà tó bá ti mú dàrúṣà ó tún kéèyàn kan wọn ò ní láti mú wùnmí rárá kán fi wùnmí lẹ̀ ẹ hmm. ní láti ọmú pẹ́ndì kọ́ndẹ̀mú dàrú ṣá pẹ̀lú bóyá dj kọ́ èèyàn mẹ́ta yẹn tó bá ti mú àwọn mẹ́ta yẹn ẹ́ tó bá fún wọn sínú station inú sẹ́ẹ̀lì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ajáde ẹ̀sà wọ́n á jẹ́wọ́ ọ̀rọ̀ ajáde ọ̀rọ̀ ajáde bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ máa jáde wọ́n á jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ kò tó bá kọ́ ni máa fọ́ because <laughs> nǹkan tó dẹ̀ yẹ káwọn ọlọ́pàá ṣe nǹkan tó yẹ káwọn ọlọ́pàá ṣe nìyẹn hmm. àwọn ọlọ́pàá mọ̀ bọ̀ wọ́n mọ̀ mọ̀ ṣe ni because of torí pé kí ni èèyàn tó ṣe kí ni èèyàn tó dì lọ́wọ́ mú náà ó náwó nínú ó náwó ń hmm. bẹ́ẹ̀ ni ó náwó ń tó bá mú wọn àwọn yẹn tó bá mú wọn kó fi wù mí gbogbo pé wù mí ló ṣe é kó ọṣẹ wọn ṣàgọdọ tọtọ wọn ò ní gift ọwọ́ kọ wọn wà lẹ́yìn wọn jẹ wọ bàbá hmm. wọn jẹ wọ èmi mo sọ bẹ́ẹ̀ fún yìí wọn bìkọ wọn sọ lọ máa ṣe kí ni ló bá ṣẹlẹ̀ so bọtọ bá kọ́ máa rojọ́ àwọn ah, ọmọ máa rò fún bàbá wọn àwọn tí bàbá Mohbad wọ́n níṣẹ́ láti ṣe gbogbo nǹkan gbogbo nǹkan yìí tọkọ fi falẹ̀ tọkọ fi falẹ̀ tọkọ fi falẹ̀ wọ́n níṣẹ́ láti ṣe àmọ́ because wọ́n náà ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ àṣìǹbẹ àṣìǹbẹ o nǹkan tó bá sọ fún wa náà là ń gbọ́ but wọ́n ní iṣẹ́ láti ṣe wọ́n dẹ̀ ní láti sọ̀rọ̀ síta ẹ wo fọlẹ́ yìí yọ̀mí Fábíyì gbogbo nǹkan tó ń ṣe tí ó bá tiẹ̀ sọ gbogbo àṣírí yẹn síta tán ó ṣàn sọ àwọn kọ̀ọ̀kan síta everybody mọ̀ pé máa ń ṣiṣẹ́ bọ̀ wọ́n ti ń bàbá Mohbad kò sí kankan akọ̀ǹgbọ́n náà ni wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ àdèmọ́bi tí sáré dúró àmọ́bi tí gbogbo ẹ̀ ń lọ. aláǹdóde and eleven ṣe bọ́lá ní eleven. bẹ́ẹ̀ni. ọ̀làlà tún tọ́ bá ń dúró dé bá ń sìn èmi dẹ́ mọ̀ wípé sítórì náà ló tún máa padà ṣẹlẹ̀ bọ̀ èmi mọ̀ wípé pẹ̀lú gbàgbọ́ mi mo mọ̀ wípé kíkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá lọ sí kóòtù ní ọ̀la pẹ̀lú gbàgbọ́ tí mo ní tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìsínà àdúrà ọ̀ọ́dàrọ́ṣà ọ̀ọ́hùn mi tí wọn bá lọ kọ́ọ̀tù lọ́la tó bá lè pè kan nínú wọn ní kòrónà pé kó wá sọ̀rọ̀ wà láì kò ní mọ̀gbà tó máa sọ nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. ìgbà tó lọ sójà kò ní mọ̀ á ti sọ tó kójú. ìkó tó yẹ kó ṣe gangan lẹ́sọ yẹn. oṣù á ti sọ tán unless tó bá rò pé àwọn ò fẹ́ kó wọn lọ station àwọn òdẹ̀ fẹ́ ṣe kí ni àwọn òtí fẹ́ kó wọn lọ kóòtù àbí kó bá ti ẹnu ara sọ nǹkan tó ṣẹlẹ̀ káwọn tó ṣe kí ni káwọn tó mọ nọ́ọ̀sì táwọn fẹ́ ṣe kó lọ wá àṣẹ àṣẹ tó gbójú tó gbọ́ àṣẹ gidi níbi tá ṣe wà kó gbé sẹ́nu. Hmm. tó bá ti dé kóòtù kó ti bèrè lọ́wọ́ wọn wà láwọn sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kí ló ń jámúlẹ̀ wọ́n sọ̀rọ̀ bọ́lá ẹ̀ ló ń kọ́kọ́ ẹ kàn ń tẹnu lásọ́bìnrin náà wọn ẹ wá sọ pé kínní ẹ wá sọ pé wọ́n ń rojọ́ wọ́n ṣe gbàgbọ́ sọ́ni máa parọ́. sọ́ni hmm. máa àbúrò ẹ̀ tó wà ọ̀dọ́ fọyàn lẹ́fun tó mu kò sọ̀rọ̀ kíkọ́ ẹ lè ṣe jú ẹ̀ kò sọ̀rọ̀ ẹ wá sọ pé kí spẹ́ndì sọ̀rọ̀ spẹ́ndì náà máa sábórí ara ẹ̀ náà á sábórí ara ẹ̀ wọ́n dẹ̀ ti sọ

so tu gbogbo àlẹ́ àlẹ́ fi jófin wọ́n lè mọ̀ rí pé tí ọkọ bá tẹ̀ ní tọ́ máa ń tọ́ ọkọ àtìyàwó tó máa ń jà ìwọ tó bá ṣe mistake pa ọkọ ẹ kò sú mi ó máa ṣẹ̀wọ̀n ẹ̀ ìyàwó tó náà tó bá ṣe mistake ìyọ ọkọ náà tó bá ṣe mistake pàyàwó olùgbọ́ náà máa ṣẹ̀wọ̀n ẹ̀. gbogbo àlejò gbogbo ẹ̀ gbàgbé gbàgbé òkú àyè ìwà náà pé kò sí nǹkan kan tó wọ́n bá ti wà nǹkan tó wọ́n bá ṣe tilẹ̀ ló máa gbé. bẹ́ẹ̀ni. tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ àdèlà lófin sófin tó wá wà nàìjíríà ṣé máa kúlù nìkan lọ́kọ̀ fẹ́ máa ṣiṣẹ́ fún mi kò ní ṣiṣẹ́ bọ́lọ́wọ́ ni kò ní ṣiṣẹ́ bọ́lọ́wọ́ hmm. ni káwọn tí ń bàbá Mohbad kọ́ lọ múra gidigidi iṣẹ́ tó bá ṣe pọ̀ iṣẹ́ tó bá ṣe pọ̀ tó bá dáṣe lọ́fẹ́ bí báwọn bíbù yẹn sọ̀rọ̀ ni kọ́ lọ wá àṣẹ kọ́ lọ wá àṣẹ bí dáṣe wà kó fi bá wọn sọ̀rọ̀ wá jẹ́wọ́ gbogbo ìtọ́kọ̀ ń pè wọ́n tọ́kọ̀ ń du ẹjọ́ tọ́kọ̀ ṣe gbogbo ìtọ́kọ̀ ṣe lórí social media yẹn èmi ò rí sí èmi ò kà ẹ́ kó ìyẹn kọ́ la ní ìdí sílẹ̀ kó kó wọn lọ sí private eh, tọ́ṣọ̀ kó lọ tọ́ṣọ̀ wọn wá jẹ́wọ́ hmm. wá jẹ́wọ́ nǹkan iṣẹ́ tó máa ṣe pọ̀ iṣẹ́ tó máa ṣe pọ̀ because àwọn ọmọ ọkọ tó ń ṣẹlẹ̀ ìwọ̀nba àkọ́tà lákọ̀ọ́yìn lórí social media lákọ̀ọ́ mọ́kọ̀ lákọ̀ọ́ ń gbọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣiṣẹ́ àti mọ̀ bí wọn lọ. bẹ́ẹ̀ni. kọ́ ṣiṣẹ́ kọ́ ṣiṣẹ́ kọ́ ti process bọ́ ṣe máa lọ arrest Wùmí ó ti yẹ kó gbáṣẹ́ débi pé kọ́ lọ arrest Wùmí bọ̀wọ́ ò tí ì ṣe ṣe débi pé kọ́ lọ arrest Wùmí rìn kiri. ó gbàdúrà gígbó ọ̀dà fún ọ̀pẹ́ kọ́ lọ arrest. òmìnira náà ṣiṣẹ́ sẹ́sùn tó yẹ kó ṣe kọ́nà arrest ẹ̀ táìmù ń lọ kọ́nà arrest ẹ̀. ẹ ṣe àdúpẹ́. àwọn tó ní tó lẹ́sẹ̀ lọ́wọ́ wà lé wọn igun àwọn tó lẹ́sẹ̀ lọ́wọ́ wà ta wọn wọ́n wà lé wọn jìyà ẹni tó ṣẹ̀ tó rò. ẹ ṣe àdúpẹ́ hmm, jagun láti agége. kò ṣe gbogbo ẹ òun ni kò ṣe wù. Hmm. kọ́mẹ́tì àrégbèt ọjọ́ ń lọ. ẹ ṣe gan kódà wọn sàn. ẹ ṣe gan. tẹ̀sí ń gbọ́ lórí afẹ́fẹ́ nínú ètò tẹ̀sí ń gbọ́ lórí afẹ́fẹ́ ọba wọn. ló balẹ̀ gùdẹ sí kọ́ni yìí o. ọba wọn. ló balẹ̀ gùdẹ sí kọ́ni yìí o. ọdún. amsat ló ń jà sí i. ọdún. amsat ló ń jà sí i. ó ṣe ń lọ inú ilé la àwùjọ. hello ẹ kúrò lẹ́mọ̀. ah ajibas. yes ma. ẹ ní bínú mi. káwa lórí waiting list. bẹ́ẹ̀ ni ẹ ní bínú mi. ẹ lọ ṣé ẹ gbọ́ mi o. à ń gbọ́ yín màmá à ń gbọ́ yín màmá àdùkẹ́ ńkọ́. wọ́n wà wọ́n wà wọ́n wà. aláàjì ńkọ́ wò sí lórí ìjókòó. náà sí lórí ìjókòó báyìí. okay it's okay it is well. Hmm. ṣe rí àwọn fẹ́sì tí mo pè fún yín ní ẹ̀ẹ̀kan yẹn. bẹ́ẹ̀ ni mo. lórí so mo wá lọ check mo wá rí pé mo eh, ṣe mistake kan méjì so màá kàn rí màá kàn Daniel da, Daniel three twenty five Daniel three twenty five Daniel three twenty five three twenty five. ẹ dẹ̀ Isaiah Matthew Okay, Matthew yeah ẹ pé Matthew eleven mo pe Acts of Apostle two two. Hmm, bẹ́ẹ̀ ni. dẹ̀ mo pe Joshua seven eleven. seven eleven seven no eleven seven seven se eleven seven. okay eleven eleven Joshua. seven. ẹ̀hẹ̀ daniel yẹn àti matthew ni mo ṣe mistake because orí ni mo ti pè é so ìgbà tí mo wá lọ wo ibi tí mo kọ́ sí mo wá rí pé mi. okay matthew yẹn okay okay bẹ́ẹ̀ ni ibi tí ibi tí mi kọ́ sí mi. daniel is is three twenty five. 3 25. Okay, ma. Verse 25, chapter okay. 3 25. Yes. Then Matthew 11 12. Okay, ma. Matthew 11 12. Ẹ bá mi correct ẹ, God bless mm. you, ẹ má mm. bínú. Yes. Matthew 11 12. So, so jẹ́ 1 2 3 4 5. Five passages. Five passages ni bẹ́ẹ̀ ni ma. Ẹ ṣe gan, God bless you. Yes, Bọ̀dẹ̀ wa ní ká dá sí. Yes. Ṣé rí wọ́n ní ẹ̀rí pé máa ń sọ ní gbogbo ìgbà wípé àárín ọ̀tá ni ìmọ́lẹ̀ wà hmm. àánú àánú ìmọ́lẹ̀ dẹ̀ ṣe mí honestly àánú ẹ̀ ṣe mí honestly wọ́n ní ẹni afẹ́ la mọ̀ àmẹ́ tó fẹ́ ni dénú ọ̀pọ̀ aláǹgbá ló danú délẹ̀ àmọ́ eléyìí tinú run. bẹ́ẹ̀ni. ìmọ́lẹ̀ ó fi ní wéwé ó fi ní wénú ó dẹ̀ wà lọ jẹ ìwọ. Hmm, òun nífẹ̀ẹ́ gbogbo àwọn tó kọ́ mọ́ra. Mm but àwọn tó kó mọ́ra ìyá màtàǹgà ni wọ́n àjẹ́ ayé àjẹ́ ọ̀run ni wọ́n wọn ò fẹ́re fún wọn envy ẹ̀ wọ́n jealous ẹ̀ títí dé ojú kú ni kò yẹ kó má rí bẹ́ẹ̀ ó má rí bẹ́ẹ̀ ó má rí bẹ́ẹ̀ but ẹ mọ nǹkan ṣá. yes ma. ẹlẹ́ṣẹ̀ kankan ò ní rárá má jìyà ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ ni. ẹlẹ́ṣẹ̀ kankan tó bá fi pé àwọn lè pa ìmọ́lẹ̀ kan lọ wọ́n ti ṣe mistake tó bá fi pé àwọn lè pa wọn yẹn ní ipa ìka ní ipa pé kò sẹ́ni tó lè mú adó tó ń kí ẹ̀ ò bá jẹ́ ọba ò bá jẹ́ ìjòyè ò bá jẹ́ president ò bá jẹ́ gómìnà whoever tó bá lọ́wọ́ nínú ikú ìmọ́lẹ̀ ò ní fara rẹ lọ. Mm. àwọn lè ṣe é sì kọ́fì pé bóyá wọ́n ti ṣe wọ́n jẹ lọ wọn ò lè jẹ lọ o wọn ò lè jẹ lọ wọ́n ti wọ́n ti lọ ṣe nǹkan tí ò yẹ kán ṣe àbábọ̀ kí má ṣe wọ́n ṣe tó dáa fún ni ó ti dà mọ́ wọn lọ́wọ́ wọn ò lè wọn ò lè jẹ lọ gbogbo àwa tá a gbé justice dání pẹ̀lú òtítọ́ pẹ̀lú ọkọ̀ kan mm. àdúrà wa ní gbogbo ìgbà omijé wa ní gbogbo ìgbà gbogbo wa ti di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media ọlọ́run á gbogbo ọlá yẹn àti bàbá tó sáká. nítorí ọmọ ọlọ́run á wọ ọlá yìí lẹ́sìn gbogbo àwọn tó pa ìmọ́lẹ̀ wọn ò ní lọ o wọ́n bá sì pé bóyá ẹ àní sọ̀rọ̀ à á kọ́va ẹ̀ à á ṣe léyìí ẹ máa wò dájọ́ tó máa ṣẹlẹ̀ anybody tí ò bá sọ̀rọ̀. Hmm. <sighs> Oh, hello, ma gbé lọ́ọ̀yà dìde tó yẹ pé gbogbo olóma bóyá ètò òfin yìí ẹ bá ti ka gbogbo ẹ̀ tún ka Isaiah forty seven nine yẹn ẹ ka three times hmm. ẹ ka three times kó wọ́n lọ bá gbogbo àwọn tó ṣekú pa ìmọ́lẹ̀ wọ́n fẹ́ wọ́n kọ̀ bí wọ́n fẹ́ wọ́n kọ̀ kò síbi tó lè wọ̀ lọ God will shoot them out. Àmín. God will fish them out. Àmín o. Ẹ pray ẹ jẹ́ kọ́ ẹ pray ẹ pray fún ẹni tó ń jẹ́ Démọ́lá hmm. Àyìndé. Ẹ pray wípé kí Olúwa kó fi náà jó níbikíbi tó bá wà. Hmm, Démọ́lá Àyìndé. Bó ṣe ń fẹnu Démọ́lá Àyìndé bó ṣe ń fẹnu ẹ̀ sọ wípé kí bàbá ìmọ́lẹ̀ hmm. kó lọ gbé ìmọ́lẹ̀ pé kó lọ fi epo lára pé kó lọ sún kó wá sọ di súyà. Mm. ìdí tó bá di ọ̀dí twelve yẹn àwọn máa pàdé ní joint láti jẹ̀sùyà mm. ẹ jẹ́ ká fi àṣẹ sọ̀rọ̀ pẹ̀lú àwọn àbíamọ́ wípé torúkọ tó olúwa bá ń jẹ́ olúwa Dẹ́mọ́lá Àyìndé ṣe ẹ̀wọ̀n ẹ̀ náà máa fi ṣe súyà mm. ṣe mo ṣe èèyàn wicked. àwọn èèyàn wicked. òun ṣe kókó sọ very wicked way mo kún woman being but my Bible says that the wicked will never go unpunished. the wicked will never go unpunished. òun mm. bá jẹ́ òun bá ìmọ́lẹ̀ jẹ́ òun bá ìmọ́lẹ̀ mu ìwọ wá ń sọ ikú kí bàbá ọmọ kó lọ gbé kó lọ kó lọ fi pupa lára kó sún kó sọ di súyà pé àwọn náà dẹ̀ máa jẹ súyà ní ọ̀dẹ̀ twelve wàá jẹ súyà bọ̀tọ̀ ọ̀run ló ti máa lọ dáhùn hmm. àfi tó bá jẹ́ pé àbíamọ kọ́ ni mí jẹ́mọ́lá ibi kíbi tó bá wà mo mọ̀ pé jẹ́mọ́lá yẹn àwọn èèyàn máa mọ̀ ọ́ kíbi kíbi tó bá wà inú olúwa jù ẹ́ Hmm. àwọn òbí àtòjú sunkún ẹ hmm. wọ́n ṣe lánú pàpà tó sọ yìí pé kí bàbá ìmọ́lẹ̀ lọ sun ìmọ́lẹ̀ kó sọ di súyà bẹ́ẹ̀ náà máa jẹ súyà ẹ wàá jẹun láyé wàá lọ ṣẹ́wọ́ lọ́rùn hmm. tó gbọ́ bá jẹ tòlúwa àtọ́májẹ́ pé ò jẹ epo àbò ò jẹ ata ìmọ́lẹ̀ torí pé kí ni ìwọ ló wà ní access bank ìwọ ló ń kó gbogbo owó ìmọ́lẹ̀ ìwọ ló ń wọ bó ṣe ń transfer iná olúwa jọ ẹ ọlọ́run kẹ́yìn sẹ́ látẹ̀ ní ìlọ báwo làwọn èèyàn ṣe rí báyìí ẹ rí pé àárín ẹ rí pé àárín ọ̀tá ni mò ń wà àárín ọ̀tá ni mò ń wà àárín ọ̀tá ni o. ọ̀sán ọlọ́run á jẹ́wọ́ títóbi ẹ̀ ọlọ́run á jẹ́wọ́ títóbi ẹ̀ á jẹ́wọ́ pé àyàǹdàkàyà lè lò hmm. kò sẹ́ni tó lè ṣìgbàgà ìgbàgbà ìgbàgbà ọlọ́run bẹ́ẹ̀ ni kò sí pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ máa wòran ẹ máa wòran wọn á bọ́ lọ́run níbẹ̀ wọn á bọ́ lọ́run níbẹ̀ Yes ṣe mọ. platform náà pẹ̀lú mi. ẹ ṣe mọ yes ma. bye. yes ma. tẹ̀bí tààrà tòjú lùmọ̀ ó tún síyà o. ẹ wá gbé tó kàn án. hello. yes ma. ẹ káàárọ̀ sà. ẹ máa ẹ káalẹ́ lápá bíbà ẹ káàárọ̀ lọ́dọ̀ ti yín o. california ni ti sọ̀rọ̀ o. yes ma ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ma. ẹ kú iṣẹ́ o. àwa nìyẹn ma. èmi fẹ́ èmi fẹ́ èmi fẹ́ ṣe àkíyèsí kan. ok ma ok ma at least bóyá kẹ́ bá wa pàṣẹ sí bàbá mohbad. ok ma nígbà tí kàrí mọ́ ṣe program ó mẹ́ńsọ̀nù kan méjì kan tèmi mú dání èyí tó ṣe lánàá alánàá yìí ó ní tí tó pẹ̀lú Tẹ́ni ọmọ ológo ó ní tí wọ́n bá mú àwọn mẹ́ta kan nínú ilé yẹn hmm. bó ṣe jẹ́ pé fifteen of people ló wà ń bẹ̀ hmm. ó ní òótọ́ ọ̀rọ̀ á jáde ó ní kọ́tẹ̀ kọ́fì wòmí sẹ́gbẹ̀ẹ́ kan ó ní àwọn mẹ́ta yẹn dẹ̀ ni ìkọ́nú ẹbí Mohbad hmm. èyí tó bá ṣe àkíkọ́ ọjọ́ at the end of the day a derive wípé àdúrà spending àti lifestyle ló ń rí fásì mm. spending yẹn onírọ́ gidi ni mm. ẹ jẹ́ ká ní ẹ̀ẹ́dẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní different platform wọ́n bí ní the same question ìgbà wo ló kúrò nílé Mohbad jọ yìí that was on Monday tó lóun kúrò mbẹ lórí ètò Westo ó ní aago mẹ́sàn-án alẹ́ lòun kúrò mbẹ hmm. lórí ètò Um, Bukky Jesse lánàá níjẹta tí Bukky Jesse ṣe ó ní eleven between eleven and twelve lọ́sàn-án lórí ètò um, olórí ẹbí ó ní bíi six o'clock so oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà mẹ́ta ló ti parọ́ bẹ́ẹ̀ni tóbi bá parọ́ kò ní fìdí kankan múlẹ̀ láti gbàgbé bẹ́ẹ̀ni so ọ̀nà mẹ́ta ló ti parọ́ ìjọ ìgbà tó kí ni àdúrà dẹ̀ sọ pé ẹni tó bá sọ pípọ̀ òun rí Mohbad ní Monday olúwa ń parọ́ ni hmm. òun dẹ̀ sẹ́ pẹ́pọ̀ òun tó kúrò Mohbad bá òun wọn torí ó sọ fún Bukky Jesse pé láàárọ̀ before eleven twelve yẹn kóun tó kúrò òun àti Mohbad àwọn mú àwọn ṣe fàájì nísàlẹ̀ kó tó gòkè lọ ẹ̀yìn tó gòkè lọ lòun ṣẹ̀ṣẹ̀ kó bẹ́ẹ̀ between eleven and twelve hmm. làdúrà dẹ̀ sẹ́ pé ní ìjọ Monday yẹn Mohbad yẹn kọ́kọ́ fojú kan Mohbad. Hmm ṣẹ́ni pé irọ́ nìyẹn. bẹ́ẹ̀ni. then ó tún ní kiri prime boy sọ pé nígbà táwọn wà ní detention ó ní òun òun bí òun uh, uh, ó máa ń gba call ó ní òun wá rí pé òun wá béèrè lọ́wọ́ pé ta ló ń send òun ka message ó jẹ́ wù mí ló ń send message. omi hmm. wá sọ fún yín pé ah Liam mi sí ẹ ó lóun wá pé pé ah má lọ ẹ̀ka ọ̀rẹ́jẹ̀ ọmọ òṣì yìí nà òun ló kó wá débi tá a wà yìí nà ọlọ́run ò mọ̀ pé wọ́n fi ó ní pọ̀tò òun rí reaction ẹ̀ eh, pé kò tiẹ̀ eh, show anything ẹni pé bóyá kò má bàtàn ó ní pọ̀tò máa ń pè èdè kan nínú cell wípé òun fẹ́ kú òun fẹ́ kú kó ó bẹ́tà kó òun kú ó lóun máa ń bá sọ̀rọ̀ yìí pé báwo ló ṣe máa ma fi kúrò rẹ̀ jọ gbọ́ nǹkan tó kàn máa ṣe é sí ni pé tá a bá bọ̀ ta nǹkan bá mọ̀ jẹ́ asọ́ ọ̀rọ̀ púpọ̀ kan má tiẹ̀ máa ma rò mọ́ ó ní tó dẹ̀ sẹ́yìn pé ọlọ́pàá kò porúkọ ọlọ́pàá náà ó pe òun pé kóun máa sọ wípé èdè tó ń pè yẹn kóun máa bá òun ká èdè kóun máa sọ hmm. olóògbé máa ń sọ̀rọ̀ tùnú fún yín pé má máa roku kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí ni jẹ́ tọ́lá bábọ̀ àtàṣàjì sòótọ́ ìgbà tó pé nígbà tó dé corona inquest ìgbà yẹn wọ́n ti mú un ní orí ẹ̀ kejì olóògùn wọn pé ti ń purọ́ mọ́ òun pé fọ́ gíláàsì ni ó ní àwọn dẹ̀ máa ń sọ̀rọ̀ gan òun ò mọ̀ òun ò mọ̀ pé nǹkan tó ó ro wọ́n sá nu irú nǹkan bẹ́ẹ̀ because tọ́ba tóun bá tóun bá fọ́ gíláàsì àmì tí eh, Mohbad bá gbà òun lẹ́sẹ̀ tó fọ́ gíláàsì lórí ẹ̀ ibi risk to Mohbad ó yẹ kí eh, bruises wà bẹ́ẹ̀ gbogbo wà bẹ́ẹ̀ kò ṣe apá ló máa wà ọwọ́ ọwọ́ tó fifty fifty yẹn láti fi jẹun lẹ́sẹ̀ tó fi wọnú kíláàsì yẹn kíláàsì máa bó ọwọ́ yẹn náà kò sí nǹkan tó jọ olóńgbò wọn jẹ bí because mi wà mò ń wo program Bukky Jesse tó ń bí pé ìgbà mo bá gbà lẹ́sẹ̀ ṣé wọ́n excuse me ó ní òun ò rí Bukky sọ pé níbo lè wò ó jókòó sí ó lẹ́yìn lòún jókòó sí tó gbé Liam sẹ̀sẹ̀ ó ní because hmm. ìgbà tí eh, Mohbad àti eh, Mohbad àti mi tán òun rọmọ sórí seat mọ́tò òun lòún grab ọmọ yẹn lòún gbé sẹ́sẹ̀ hmm. ó ní kò jẹ́ mention Wunmi ò jẹ́ mention ní gbogbo ìgbà tó ń bí wípé òun àti Mohbad jà hmm. ó kí wá bíi pé ṣé tòótọ́ ni wọ́n fẹ́ ju ọmọ sí onú omi ó ní ó ju ọmọ sí ó ní kò ṣe inú omi orí síìtì lọ ju ọmọ sí prime boy because òun àti prime boy lọ́wọ́ àní program prime boy sọ pé but ó sọ fún mi now nínú gbàtà wà nínú sẹ́ẹ̀ wípé ẹ Wùmí fẹ́ ju ọmọ Mohbad fẹ́ ju ọmọ sínú omi ó sọ fún mi ipa kan tó ń ṣe gbàjọ́ tí bàbá Mohbad ṣe wá kí n ó gbóhùn bẹ́ẹ̀ sọ fún gbàtò sọ fún ipa kí a sọ eléyìí jáde o ipa ọ̀rọ̀ ọmọ iṣẹ́ ọ̀rọ̀ ọmọ ló ń jà sí ó ní hmm. òun tẹ̀sẹ̀ ló já tó òun tóun òun máa sọ ó ní fortunately bàbá Mohbad wá wò òun òun dẹ̀ hmm. sọ̀rọ̀ yẹn fún bàbá Mohbad ipa nínú omi ó ní yẹlẹ náà dẹ sọ̀tọ̀ nígbà tó sínú program tí wà èkúdi ṣeré ni wípé òun àti bosman àti moses tọwọn pàtọwọn wà lórí fóònù pẹ̀lú ẹ̀ ó sọ fọwọn náà fẹmi sọ pé òun sọ bẹ́ẹ̀ ó dì náà olóhùn sọ bẹ́ẹ̀ so èkúdi àti moses àti bosman àmọ́ ìkó sọ fún ká hmm. sọ tiẹ̀ lọ́tọ̀ ẹ náà sọ tiwọn lọ́tọ̀ ni. bẹ́ẹ̀ni. so wọ́n wá sọ pé áwùlà náà gan àmọ́ pé prime boy gangan wà nínú ilé yẹn nígbà tó ṣe Mohbad lè ṣe then kíní tún sọ tún pèjì kan Karimo sọ pé nǹkan tó ń ṣe pariwo pariwo rẹ́ẹ̀lì tó wà nílé yẹn ni pé fóònù ló dìjà wọn lẹ̀ nígbà sí. fóònù. Mohbad wọ̀n mi fẹ́ gba fóònù lọ́wọ́ òun apart. okay. mo rò bí ó up your something mo bá dùn fún hmm. fóònù yẹn lọ ń jà sí wọ́n ní along the line sa wọ́n um, Mohbad ó lọ ṣubú ó fẹsẹ̀ rọ ó hmm. fẹsẹ̀ ọ̀kan lórí lórí stairs bẹ́ẹ̀ lórí stairs bẹ́ẹ̀ wọ́n ní kò lè dìde hmm. immediately because ó ti ṣèṣe. Mm. àti dìde wá ṣe kí bíbù wù mí because wọ́n ní ìyá ìyá Túndé tẹ́ni ọmọlógo oróyọ̀ lọ spy ọ̀dọ̀ ìyá Túndé ní ibi tó ti ń tọ́tí àmọ́ Túndé wá sọ fún ẹni yẹn wípé wù mí yáwọ́ ni nàá ẹni yáwọ́ ló gbé wù mí fi ṣe. Mm. so wọ́n wá sọ pé nígbà tí ó bá ṣubú yẹn tó fi fẹsẹ̀ rọ yẹn tí ò lè dìde yẹn wù mí wá lọ gún mọ́ bẹ̀. Mm. so àwọn wọ́n láwọn ìyẹn ni ó fi dípò ẹ̀ Mohbad ṣe wà conscious, nìyẹn because ó rọ́ lẹ́sẹ̀ ó wá ní tẹ́bá wọnú pósí yẹn ẹsẹ̀ yẹn dàbí pé wọ́n kọ́ so ó ṣẹ̀ṣẹ̀ ló ibi orí tó ti gun àti ẹsẹ̀ tó tún ti ó tún ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ ó rọ́ lẹ́sẹ̀ so wọn wá lè gbé lọ sí hospital because ó bleach mi tó bùnmi ti gun Mm. ìyá túndé ló ń sọ yẹn fún ẹni tí kò mọ̀ pé ẹni tó ń sọ fún nítorí yẹn pèsè ẹni pé òun wà lẹ́yìn òun mi ni mm. ìyá tó yà yẹn wà lọ́wọ́ tẹ́ni ọmọ ológun lọ́tọ̀ fún yẹn tẹ́ tó ọ̀rọ̀ yẹn bàbá rẹ̀. hello. ọ̀rọ̀ pọ̀ ọsẹ ó ní kó ló máa ń súnmọ́ right boy splendid gan ó ní sọ kó fura sí Moses hmm. ó ní Moses ó ń gbé information lọ fún Wunmi. kìnìún okay. Hmm. Karimo dẹ̀ ti náà dẹ̀ ti pèdè yẹn ó pè fún um, ó pè fún um, yèyé Kúdí pé èèyàn kan náà tó súnmọ́ bàbá ìgbà tóun yìí jọ ìwọ̀n táwọn jọ ń bú bàbá èèyàn yẹn ó wá ń gbé information fún wọn wípé sí èèyàn yẹn ó dẹ̀ ìwà pẹ̀lú bàbá dọ̀la prime wa tún wá sọ̀rọ̀ pé ah, ìyá èyí kúrò láti lọ́wọ́ eh, prime pé nígbà tẹ́ wà nínú cell ọwọ́ wo lọ́wọ́ ń wò yìí jù ó wá ní Moses máa ń wá ó dìbò tó bá ti wá òun àti Splendid wọ́n máa lọ síbì kan wọ́n máa lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó máa pẹ́ tó àwọn èèyàn nínú program yẹn wọ́n sọ pé definitely Moses kò kò ṣòótọ́ pẹ̀lú bàbá Hmm. so èyí tẹ̀mí fẹ́ ní kí n sọ nìyẹn o kí máa ṣe mọ́ ẹ ṣe gan mọ yes ma. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò kan fi tọrọ ètò tún ti dọdẹ o. ètò tí ó làbíjọ tí ó làbíwẹ́. kò lábùkù kò lábàwọ́n láyé. bọ́ọ̀rì àǹtà látọkùn ètò. kò lábùkù kò lábàwọ̀n okùn fún òye. bọ́ọ̀rì àǹtà látọkùn ètò. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní. yes sir. yà á díje baba. ṣáà fi o. ọpẹ́ ni fọlọ́run bàbá ọ̀dọ̀ tí yín náà kọ́ o. alhamdulilayi adúpẹ́ fọlọ́run ẹlọpẹ́ wa ò ní kan ṣàlùfà. àmì ọlọ́run. díje babjẹ́ bàbá àti àdùfẹ́ mo kí gbogbo lé tọba olúwa ní òṣè o. lágbára ọlọ́run. tọba olúwa ní òṣè. lágbára ọlọ́run. Hmm. torí kò sí ẹnìkan tó ní agbára tó lórí ọ̀rọ̀ justice for Mohbad dé tọba olúwa ní òṣè. Hmm. n táwọn ò mọ ọlọ́run ló mọ̀. ọlọ́run ló mọ̀ o bẹ́ẹ̀ ni ń parọ́ ọlọ́run mọ̀. bẹ́ẹ̀ni. ẹni tó ń sòótọ́ ọlọ́run mọ̀. bẹ́ẹ̀ni. ẹni tó ṣe blọ́gà tó ṣe tó ṣe eré ọlọ́run mọ̀. bẹ́ẹ̀ni. ẹni tó ṣe blọ́gà tó ṣe ibi ọlọ́run mọ̀. bẹ́ẹ̀ni. ó ti yé yín. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ọ̀rọ̀ èmi kàn fẹ́ mú kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ spending. ok. ṣe rí ọ̀rọ̀ spending yìí ọ̀rọ̀ tiẹ̀ ó ń dàbí ó ń dàbí ẹni tó rí ọ̀nà ńlẹ̀ tó wá ń torí gbọgbó ni. Hmm. láì ṣàfọ́jú torí hmm. ọ̀nà ńlẹ̀ tó wá ń torí ìbọ̀ gbogbo ó pọ́sù kọjá pé nǹkan náà ló ń lé wọgbó lọ o ṣùgbọ́n hmm. èèyàn náà ó máa ní láti jà fitafita láti máa kọ̀ǹtò ara ẹ̀ láti kọ̀ǹtò ara ẹ̀ bẹ́ẹ̀ ní ti bá ń ṣe bàbá ọlọ́run má jẹ́ ká sọnù nínú ayé àmín ẹ tó bá sọnù nínú ayé pẹ́ kó tó discover ara bẹ́ẹ̀ ni ọlọ́run má jẹ́ ká èmi ò lè sọ pé bóyá wọn kọ́ńtrẹ́tì ẹ̀ bóyá wọn kọ́ńtrẹ́tì ẹ̀ àbí hmm. nǹkan kan hmm. kó fẹ́lẹ̀ yẹn kó ti ẹnu òun jáde. Hmm. hello. you see left hand ó ní oh, ẹ̀lọ́ oh, ń gbọ́ mi. oh, ń oh, yín báyìí. ó oh, kó oh, àǹsà. oyin. tó oh, lórí oh, ẹ̀. kò ní. oh, kó oh, fi koro. àmì. oh, etí oh, ń gbọ́ wa. oh, ń oh, ìró ayọ̀ lọ́pọ̀lọpọ̀ oh, ó oh, gbọ́. gbogbo ojú oh, ń oh, ẹ̀ mi fọ́ o. àmì wo onífẹ̀ẹ́ ti yẹn gbọ́rọ̀ o. ìbànújẹ́ ẹ onífẹ̀ẹ́ ti. a gbọ́ yín báyìí. ṣé ń gbọ́ mi. mò ń gbọ́ yín báyìí. ó dà pé nẹ́tíwọ̀kì yẹn. bẹ́ẹ̀ ni. ṣe rí ó ní kí wọ́n bi àdúrà léèrè hmm. àdúrà tẹ̀lé lẹ́yìn wọn onú ò ní fẹ́ sọ òótọ́ DJ Babjay mo sọ fún yín pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí hmm. àwọn èèyàn wà ní lecture room tán lecture wọn nípa tán máa wá sọ́n kọ́ọ̀tù. àkọ́ máa gba lecture ọlọ́run a máa ṣọ́ wọn. wọ́n gba lecture àwọn èèyàn wà tán oríṣi àrẹ́tọ̀ ló wà ń bẹ̀. <laughs> wùmí kan fúnra fúnra lára ẹ̀ mo sọ fún yín ọkọ mi ò ń tọ̀ mí jẹ wùmí kan fúnra lára ẹ̀ hmm. wọ́n ti lọ mú téèpù tó ibi tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ní corona inquest yẹn wọ́n ti lọ pílẹ̀ fún pé ohun tó sọ lọ́jọ́ sí o mọ tó tún máa sọ tó pé wọn ọ̀rọ̀ kún ẹ o ó sì yé yín. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kò sí bí wọ́n ṣe lè ṣe náà tọba olúwa ní òṣẹ. Hmm. tọba olúwa ní òṣẹ. nǹkan kan tí wọ́n bá tàpé Sam Larry nǹkan kan lèmi fẹ́ kí wọ́n bá wọn bí kí wọ́n bí pé ta ni òun bá sọ̀rọ̀ tó ń sọ pé all station settle. Hmm. case closed all station settles ta ni òun bá sọ̀rọ̀ ta ló ń bá sọ̀rọ̀ lọ́jọ́ tó ní wọ́n ti gbé sí hmm. inú fíìmù ló kú tí máa ń báyọ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. àwọn kan yẹn lọ́wọ́ sọ́mọ́lẹ́ ìlérí Mohbad ìdúró ní tó fi ń leke oúnjẹ lówó bísíǹsì wo dájọ́ dàpọ̀. dájọ́ dàpọ̀. kú ta ni witness ẹ. Hmm. ẹni yòówù tó bá pè tó bá wá jẹ́rìí èké. ẹ kú làákàyè. tó bá wá jẹ́rìí èké. èké tí o mọ̀ láyé nǹkan tí o mọ̀ ń pa ẹ̀ tó bá jẹ́rìí èké tó bá pè tó pé wọ́n fún lówó wá pé wọ́n wá jẹ́rìí èké yóò fẹ́mi ẹ̀ di ni. lágbára ọlọrun. gbogbo ṣe ń jẹ́ ọba. ẹ tún dá mi lójú báyìí tí mo tún sọ fún yín. mo ń gbọ́ àwọn kan jẹ apart from wumi hmm. Mohbad lówó náà àwọn tó yẹn náà hmm. tó lówó wọ́n jọ fẹ́ fowó yẹn ra àkọ́kọ́ ni tó jẹ́ lówó gidi tó jẹ́ ní owó hmm. kẹ́ni yẹn bó ṣe ń gbọ́ bó ṣe tó bá lé sí inú tó ń gbọ́ sí sí báyìí kó lè ra jáde bó bọ́ síta pé ẹjọ́ o mo jẹ mo bá lòwe mi àtẹjọ ní business kan ni o mo ní ó ní inú wọlé ó ní kíní kan business kan tá a jọ ń ṣe o kó lè ra fa owó yẹn sílẹ̀ kínú ẹ̀ dẹ̀ ṣe kíni kínú ẹ̀ mọ́ kọlọ́ndẹ̀ sàdú kọlọ́ndẹ̀ gbàdúrà ẹ̀ ẹ̀ tó dẹ̀ kù lọ́wọ́ ẹ̀ kọlọ́n bá fàlùbáríkà sí. àmín ọlọ́run. kó má jẹ́ gùnmọ́yán o. kó má jẹ́ gùnmọ́yán apá àsọ̀mọ́ owó pé owó kan wà lọ́wọ́ àwọn yàtúndé owó kan wà lọ́wọ́ àwọn kinní kan ẹnìkan náà àwọn tán wẹ̀rẹ̀ yẹn owó Mohbad wà lọ́wọ́ ẹ̀. yóò hmm. dẹ̀ fẹ́ sọ síta hmm. ó ti yẹn yẹn ẹ̀dìyẹn mú ẹ̀dìyẹn mú ṣẹ́wárí wọ́n ní kinní kan ní ó ju ibi tó máa lọ lọ́rọ̀ spending yẹn hmm. tó bá wù ú tó epo ní ìyá láyé ó ní bàbá láyé káwọn bàbá ẹ pè pé àwọn ìyá àwọn òbí ẹ kí wọ́n pè é kí wọ́n bẹ̀ kí wọ́n tẹnu pé tó yín tó bá mọ̀ nípa ọ̀rọ̀ spend nípa ọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ rẹ yìí ẹ̀rọ business partner yẹn yìí ní tó bá mọ̀ nípa ẹ̀ jẹ́wọ́ o mọ̀ pé tó bá so kí wọ́n máa fi dá lójú pé tó bá so òótọ́ táwọn gbọ́n dẹ̀ mọ̀ pé tó bá so òótọ́ tọ́yìn ọlọ́run sílẹ̀yìn alábòsí o hmm. tó bá so òótọ́ ọlọ́run á dẹ̀ gbàlà Hmm. nǹkan kò ní sẹ̀mí ẹ̀ kò ní ṣe. lágbára Ọlọ́run. ṣùgbọ́n tó bá tún lọ insist tó tún lọ continue irú ẹ̀ ah, mo sọ fún yín ẹ máa ń mú ọkà tí Michael Jackson máa ń fà tó máa ń lọ sẹ́yìn sẹ́ sẹ́ sẹ́ bó ṣe máa fa wọnú prison yẹn o. ọmọ afárá wọn tẹ́tẹ́ wọlé o bẹ́ẹ̀ ni. ọmọ àwọn ọtí hmm. yẹn kó má jẹ́ kí wọ́n yí ọ̀rọ̀ yìí dálé lórí. kó jẹ́ ah, kó lajú òsì lẹ̀. kó má jẹ́ kí wọ́n yí ọ̀rọ̀ yìí dálé lórí. ẹ ẹ lè rí jagun sọ̀rọ̀ kan ẹlẹ́ẹ̀kan tó pa mí lẹ́rìn mo rẹ́rìn mo rẹ́rìn ẹ̀rín tó loud gan ni o hmm. ẹ̀rín proficiency ni mo rẹ́rìn bí ọ̀rọ̀ Bukky Jesse lẹ́ni hmm. mo rí ẹ̀rín yẹn gan jagun ni kí wọ́n mú àṣẹ wọlé kí eh, ah. adájọ́ àbí jọ́ọ̀jì ẹ̀ kó mú àṣẹ gidi kí wọ́n má kó fi ṣe rí kó ṣe páwọn kó ṣe páwọn jọ́ọ̀jì yẹn náà kó ṣe pé wọ́n ní nǹkan wọ́n ṣe awo gan o bẹ́ẹ̀ ni sọ fún yìí hmm. torí iṣẹ́ wọn iṣẹ́ ayé ni ẹmọ tí wọn fẹ́ dájú ẹmọ táwọn eh, èèyàn eh, àwọn fámìlì àti lọ sá ni ẹmọ oríṣi nǹkan tí wọn ti sá ni iṣẹ́ àfa iṣẹ́ eh, babaláwo iṣẹ́ oríṣi iṣẹ́ iṣẹ́ kérúbù iṣẹ́ sẹlẹsẹ pásọ oríṣiríṣi ó ti yẹn àwọn tó gbójú wà náà àwọn jọ́ọ̀jì yẹn tó pé téèyàn bá ń parọ́ kí wọ́n má gbé ojú ojú ẹ̀ ni wọ́n ti mọ̀ wọ́n wà ní spirit wọ́n ti mọ̀ ẹ ẹ tí ìrírí tó pé jọ́ọ̀jì mi àdìde pé kí wọ́n fóònù one minute á tó bá máa padà dé báyìí tó bá tún ọ̀rọ̀ tún ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ bá ta ẹ̀tọ́ bá fọ̀rọ̀ yẹn sọ fún wọn bí da á pọ̀ tinú ẹ̀ á tún pọ̀ ju gbogbo tó mọ̀ lọ. Hmm, hmm. ó wà bẹ́ẹ̀ yẹn o bẹ́ẹ̀ni ó wà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kò tí ì tó táìmù yẹn. bẹ́ẹ̀ni bàbá. ẹ jẹ́ rí iṣẹ́ rí nàìjíríà kó lọ́run kó bá wa tún lù wá ṣe ni. àmì o. kó lọ́run kó bá wa tún lù wá ṣe kò sí nǹkan kan tó ń ba nàìjíríà jẹ́ ju ìmọ̀tara ẹnìkan hmm. àfẹ́mí àfẹ́mí ìmọ̀tara ẹnìkan pẹ̀lú corruption kó ti pé táwọn kan bá ti fọ́ nǹkan bá báyìí iye àwọn tó bá wà nǹkan bá yẹn ló máa máa rotate nǹkan owó láàrin ara wọn wọn á ti gbàgbé àwọn tó ń ṣèjọba lé lórí hmm. ẹ tó bá jẹ́ ìsìnmú ọbẹ̀ tó ti di ara wọn òun náà ti ń bá wọn jẹ nìyẹn ṣé ẹ rí kò ṣe pé àwọn ọlọ́pàá mi fẹ́ ká máa rí wọn pé bígbà tí wọn wà competent wọn wà competent o wọn mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe tó bá fẹ́ ṣiṣẹ́ tó pé irú mi tí irú kéèsì yìí irú kéèsì yìí tó pé ẹ tí wọn mọ̀ rí alátakọ̀ àwọn alátakọ̀ ló kóra wọn wá instantly wọ́n ti máa mọ tó ṣe ẹni yẹn wọ́n ti máa mọ kú tó rí ipa ó ti yẹn bẹ́ẹ̀ni ṣùgbọ́n ó lọ́wọ́ ní ó lọ́wọ́ ẹni àwọn kan nù hmm. ni ó ní ọwọ́ àwọn kan nù hmm. ó ní ọwọ́ àwọn kan nù ni lọ́sìn àwọn ọlọ́pàá yẹn ṣe ṣe bá yẹn ṣe yẹn bí wàá tí wọ́n wà competent yẹn ó ti yẹn ṣùgbọ́n èmi mọ̀ sẹ́yìn pé tọ̀bọ̀ olúwa ni ó ṣe. ni ṣe bẹ́ẹ̀ ni. wọ́n á fi ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ìtọ́fẹ́sí kòrónà lọ́la pẹ̀lú àwọn tí Yomi Fabiyi ti jọ́sìn tó ń lọ ọlọ́run kó tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dè wọ́n. àmín. o. ọlọ́run ọba kó tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dè wọ́n. ọlọ́run ọba kó tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dè wọ́n. o. gbogbo àwọn tó wá ní lọ́kàn láti wá ṣe aburú síbẹ̀ yẹn tó fẹ́ fi ba àwọn tó fẹ́ fi ba ojú àwọn team justice jẹ́ àbí tó fẹ́ fi ba orúkọ Yomi Fabiyi jẹ́ tí wàá padà kábàámọ̀ pé kí mo ṣe léyìí sí hmm. ọlọ́run má jẹ́ kí wọ́n mọ̀ náà bẹ̀ kàrà kí wọ́n fún wọn náà bẹ̀ igbó bí ọ̀rọ̀ Gbẹ́ngà Adébóyè igbó sọ̀rọ̀ sọ̀rọ̀ gbó ni kó mo rí légbó kó wọ́n lọ bá wọn lábìjọ hmm. bẹ́ẹ̀ ni o kí wọ́n mọ̀ náà ní mọ̀ náà bẹ̀ lọ́la lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó wá lọ tán fún inú fọkànkan lọ tán ṣe tiwọn fọlọ́run kọ́lọ́run wà pẹ̀lú wọn hmm. kó sọ wọn lọ kó sọ wọn bọ̀ kó má jẹ́ àwọn kan ṣẹ̀mí wọn gbogbo tí wọ́n bá jẹ tí wọ́n bá mú bẹ́ẹ̀ lọ́la kó má gbòdì lára wọn kí nǹkan má ṣe wọn àní gbogbo àwọn tó bá ti fínú fídíò rẹ kó orí justice náà wà true justice náà wà hmm. kọ́lọ́run wà pẹ̀lú wọn ẹ tí ó ba bẹ̀yẹn jẹ́ kò ní mọ̀nà bẹ̀yẹn sọ̀rọ̀ ń gbóni kọ́lọ́run wà pẹ̀lú gbogbo wa náà àtúmọ̀ àríra ní dédé wòye lọ́la àtúmọ̀ pàdé kọ́lọ́run tó wà. Yes yàmúyàmú sóhun lè tó yẹ. ètò alálùbọ̀. ti dòde o. ètò tí ó là fi jọ tí ó là fi wé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. hello ma. ẹ ẹ jọ mo fẹ́ kí àti àti nínú àdúrà táwọn máa gbà fún tèyọlá yẹn because wọ́n ní màmá ti wà around nítorí wọ́n ti ó ti mọ̀ ní pé Wùmí wà ó lọ sí kinní lọ́la gbogbo nǹkan tó bá ṣe kọ́lọ̀ má fún ṣe. ok ma. then wọ́n sọ pé ìyàwó ọ̀n ní ọkọ màmá Túndé wọ́n lòun ló ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ nítorí ọlọ́pàá ni. yes ma. ló ń bá Wùmí ṣiṣẹ́ yẹn lọ́tẹ́lẹ̀ ní police station. ok ma. then ẹ bá wa sọ fún bàbá kọ́ ìmọ̀ máa já lọ police station lọ gba àkọ́kọ́ bá fẹ́ mọ́ kí la ń sanwó fún àwọn lọ́ọ̀yà wọn fún. Hmm. kọ́ máa lọ pẹ̀lú lọ́ọ̀yà náà irú ìtọ́ ń lọ tọ́lọ́ disgrace sanwó kọ́ máa lọ́ọ́ lé kọ́ lọ sí ọmọ wọn yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Hmm, ọ̀rọ̀ ni. àwọn lọ́yà wọn ló yẹ kó máa ṣe gbogbo iṣẹ́ yẹn náà. ọ̀rọ̀ ni mà. wọ́n ṣàn millions. bàbá ṣì bàbá ṣì láti stop láti máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Hmm. ó kó dùn àwọn èèyàn nínú kó ṣe ń ṣe wọ́n yẹn wọ́n ṣe bàbá yẹn rí boríbo rí boríbo ni. Hmm. it's sad in fact ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mùmí lẹ́nìí ó gbé kinní kan jáde nínú post ẹ̀ wípé kí bí àbó bá fẹ́ sin ọmọ kó lọ fi ṣe suya kó fi mú gàárì mm, ṣé èdè nìyẹn mm, mm. kò sọ̀rọ̀ láti jọ torí màmí ẹ̀ wà around you sí wọ́n ti lọ ṣe méjì ó ń gbórí síta because màmá wọn ti fi wọ́n lọ́kàn balẹ̀ fún oògùn tó ń ṣe ó fẹ́ rìn ní ìwẹ̀ ẹjọ ẹ bá sọ fún bàbá kọ́yìn màmá lọ police station wọn gbọ́ mọ wọn gbọ́ mọ ọba bá fẹ́ ẹni dọ́kítà ọba fẹ́ sí kọ́mọ sí agbẹjọ́rò kọ́ máa tẹ̀lé wọn lọ. ẹ ṣe gan mọ ẹ ṣe mo dúpẹ́ ó dàbọ̀. ẹ ló mọ̀. Yes, ma. Kú ètò. Àwa nìyẹn ma. Ẹ kú ètò ẹ kú iṣẹ́ àtàárọ̀. Àwa nìyẹn. Ẹ kú iṣẹ́ àtàárọ̀. Yes, ma. Yẹ mo ní kèmí náà um, dá sí ni. Yes, ma. Ọ̀rọ̀ spending àbọ̀rọ̀ spending kọ́ ni. Ọ̀rọ̀ spending ni o ma. Ọ̀rọ̀ spending ni ma. Ṣẹ́rí ṣẹ́rí bọ́ ìyẹn kò lẹ́mí ọlọ́run kò ní hmm. ẹ̀mí ọlọ́run. Hmm. Prime boy fẹ́ lè máa ké ó da prime boy ó da bàbá Mohbad. Hmm ó da prime boy ó da bàbá Mohbad hmm. nǹkan tí mo gbọ́ tí prime boy ń sọ ó ní ah, ó ní òun á tún máa bá a sọ wípé ah ẹni o àṣànà tó tẹ̀sí ẹ̀ yìí tó ń béèrè Liam tó ní ah, Liam mí sí ẹ kíní kan kíní nǹkan tó fẹ́ ó lóun wá wò pé ẹ ṣé ẹni yìí ló ń sọ nǹkan báyìí fún ẹ ló tẹ̀sí nǹkan báyìí fún ẹ why is this táwọn bá jáde àwọn láti máa àwọn láti máa fọ gbogbo àwọn máa láti gbóhùn sókè ní o gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá làwọn máa sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ kó jẹ́ kan ó ní kò fèsì ó kàn keep mute ni hmm. ó ní ṣé mọ̀ ó lọ́dún ní prison èyàn kan náà ti sọ ipò tún ní òun fẹ́ gbé bátìrì yìí òun fẹ́ gbé bátìrì mu òun fẹ́ jẹ bátìrì òun fẹ́ para ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ṣá nǹkan tó dẹ̀ nípò fà á ní pé mo gbọ́ lẹ́nu jẹ́kẹ́jẹ́sẹ̀ oh, bukidese ó ní. Uh, ó ní uh, prime ball uh, spending ó ló ti eh, ṣàmùwò lòun ṣe iṣẹ́ yahoo òun ṣe hmm. yahoo mo rò pé ó ti ní kéèsì kan rí tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n bá olóyà kan ló ló help ẹ̀ tó fi kọjá lọ sí Kenya mo rò pé lọ́ọ̀yà yẹn náà wà lára àwọn tíìmù àṣànà oh, so ìyẹn làṣànà fi ń tírẹ́tì ni ẹ̀ hmm. wípé tó bá láwùn then lady kan náà tún pè wọlé sórí ṣóò èèyàn kan bóyá ti ìyẹn kú dín ni lẹ́dí yẹn ń sọ náà ti láti sinai ni lẹ́dí yẹn ń sọ ó ní òun mọ èèyàn tó mọ̀ wọ́n pé gbígbà tó ń ṣèṣèdè látẹ̀kọ́ ni ó ń sọ lédè òfin gbogbo ẹnu sọ̀rọ̀ náà ó ní wọ́n ń dẹ́rù ba gbogbo wọn ni olóyìn ọ̀kan wà tó yẹ pé bóyá mo am sure Ìyábọ̀ Òjó ló máa yẹ pé ó rí fáàsì ó ní ó mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ó ní kí gbogbo elédè èèyàn yẹn ó ń tírẹ́tì ní gbogbo àwọn tó mọ̀ ń pàkínà àti dàróṣà ni o àti àdúrà ni o àti spending ni o àti dj bami ni gbogbo wọn tó mọ̀ ń pa ẹ̀ pátá oníyàn kan wà tó ń tú ó ní èèyàn yẹn ń tírẹ́tì wọn gan ni òun náà ṣe fẹ́ sọ̀rọ̀ ó ní why can't they just say nǹkan tó ń rí kan sọ hmm. spending wọn sọ pé yẹ ẹ dàgbà yẹ ẹ dàgbà ó dàgbà ó máa fojú sunkún ẹnu èyí tó ń bábọ̀ yìí o. Hmm. <laughs> ó máa fojú sunkún ẹ̀ nínú ètò tí hmm. spending bá bọ̀ yìí ó purọ́ ń bí ó ní aago mọ́kànlá aago mẹ́fà aago kínní kan Mohbad rìn òun láàárọ̀ tóun gbé báàgì sẹ́yìn ó ń pè wípé òun dàbí ọmọ skúlù tóun lọ skúlù òun ṣe kínní ó kàn ṣáà ń parọ́ mátàmátà àló tó ń purọ́ ojúkorojú hmm. níṣojú prime boy nígbà tí Bukky Jesse gbé àwọn mẹ́rin àtàrífà kárífà ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó ṣe mọ̀ ó kàn ń ká lóòlò ní dóun àmọ̀ pé ó ń ká old tamara náà fine ah news are but ṣe mọ̀ bí ìgbà tó yàn ń béèrè question ó kàn wá antagonize question tó bá ti bí ẹnìkan wà á máa takò wọ́n ni defence ṣáàló ṣàkàn defend ṣàkàn defend ààrẹ ṣàkàn defend wọ́n tó nǹkan sí ẹ ó ní ó kàn ń àá it's just too much ah o ti o ti rìn ní bèbè ẹ̀wọ̀n o o ti rìn ní bèbè ẹ̀wọ̀n o ti rìn ní bèbè ẹ̀wọ̀n ọ̀làǹjẹ́lá gbára ọlọ́run á ṣọ́ àwọn yọ̀mí fábíyì gbogbo àwọn jọ́sífù martin tó ń lọ ọlọ́run á wọn lọ aṣíwájú wọn tẹ́lẹ̀ bẹ̀dẹ̀ wọn gbogbo nǹkan bá dẹ̀ máa san ó máa fẹ́ bọ̀ wá ní lágbára ọlọ́run tán bá san kòrè náà ó máa fẹ́ bọ̀ wá ní lágbára ọlọ́run lágbára ọlọ́run àwọn náà kú àánú àwẹ̀ àtàdúrà lórí ẹ̀ ọ̀la àtọ̀túnla lágbára ọlọ́run tí Mohbad ò ní gbé gbé gbogbo àwọn tó bá jẹ́ anti-justice lágbára anti-justice lágbára ọlọ́run ọlọ́run ò ní jẹ́ kọ́mọ̀ náà bẹ̀ ọlọ́run ó máa bá wọn dè wọ́n mọ́lẹ̀ ni wọn ò ní rí bẹ̀yẹn dé ó máa dè wọ́n mọ́lẹ̀ ni agbé tí wọn kò wọ́n lọ́wọ́ ni gbàrọ̀ iṣẹ́ aláàbí kò dára tó la ẹ máa bá ń dé tó lọ ẹ ṣe ẹ ṣe àǹtí àdùnfẹ́ mọ́ kí yín o ẹ ṣe máa ẹ bá ń kí aláàjì àti gbogbo lẹ́yìn àtàwọn tó ti sọ̀rọ̀ àtàwọn tó dẹ̀ tún máa sọ̀rọ̀ ẹ ṣe ọ̀rọ̀ ètò kẹ́tẹ́ kí àkásùn ẹ ṣe. ló bá lẹ́gùn jẹ sí kọ́ọ̀dì yìí o. ló bá lẹ́gùn jẹ sí kọ́ọ̀dì yìí o. audrey. amsat ẹ lágbára Elédùmarè ẹ ẹyin lè máa jẹ́ last caller wa hello ma hello ma. yes ma ẹ bá wa lóhùn tẹ fi ń gbọ́ wa yẹn. o ti lọ ẹ. a ṣe gbóhùn ara wa náà ni hello à ń gbọ́ yín mà. bẹ́ẹ̀ni fóònù mi ti mi ò lè rárá bí mi. mo ti lọ ẹ. yes ma. ọkùnrin ikú ètò. àwa nìyẹn ma mo kí alhaji o mo kí àdùfẹ́ pẹ̀lú tó ní mo kí yín ayé bàbá ayé nǹkan. mo gbọ́ lé kí yín mà. gbogbo lé ló ń kí yín mà. ẹ kú ẹ kú ètò nǹkan tí mo fẹ́ sọ ni mọ́mí tó sọ̀rọ̀ tó ń sìn náà ti sọ nípa ọ̀rọ̀ spending pé spending parọ́ pé àárọ̀jọ́ mọ́mí tó lóun jáde lọ sóní Mohbad yìí sọ fún kó nǹkan báàgì bí ọmọ iléèwé yes ma. ẹ̀rọ ti ní first time so ọ̀rọ̀ spending ló dúró lójú kan ó ti ó parọ́ ó ti ó ti rojọ́ mọ́ rẹ̀ lẹ́sẹ̀ ó dẹ̀ láti bó láti pay for it ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni gbogbo wọn pátápátá hmm, láti pay for it. ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ nítorí kan tó sọ ní first time yẹn ṣẹlẹ̀ yẹn pé màá tóun jáde lọ Mohbad ní òun kan báàdì sẹ́yìn bí ọmọ school. Hmm. so how come to wá di pé òun ò sí ilé àbí nine o'clock ló ṣẹlẹ̀ nine o'clock ló ń jáde ten ló ń jáde kò mọ tó fẹ́ pamọ́ so àṣì máa tú lágbára ọlọ́run lágbára ọlọ́run ọlá retí ọ̀la lágbára ọlọ́run àmì lágbára ọlọ́run ẹ ṣé gan ma. ọlọ́run máa fẹ́ yìí àbọ̀dọ̀ máa dájú gbogbo lọ́sibítọ̀ tí mo bá jọ ẹ ṣé o ma ẹ ṣé o ma ma gbọ́ yín ma yes ma. ẹ ló mà lóní pápá pa lóní yes ma great grandma yes ma awa nìyẹn ma. ẹ tó pẹ́ yẹn mo ti sọ pé kọ́ lọ àrẹ́sì ẹ̀ fún mi láti interpol. ẹ a máa mú ó gbọ́dọ̀ ṣẹjọ́. lágbára ọlọ́run. àdùfẹ́ àdè. awa nìyẹn ma mo máa sẹ́ndì oríkì ìṣàgá sí ẹ o. yes ma ọmọ oníṣàgá lèmi o. ok. kò sí wàhálà mà. ṣé jù ṣàgá. alájì nǹkan. àwọn oníṣàgá ni mí ọmọ Fàsọyìn Ìṣàgùn ọba aláàjì nǹkan. wọ́n wà ń bẹ̀ wọ́n ń gbọ́ mo máa ẹ jẹ́ kí gbogbo lé ti gbogbo nǹkan sọ spending yẹn gidi ni amúrọ̀bà hmm. Hmm, nǹkan tó ṣe pẹ̀lú Wùmí ó pọ̀ hmm. ṣé tí Wùmí gbé dání apá ni apá ojúlójú ojúlójú ojúlójú belash apá lápá spending ọwọ́ lọ́wọ́ spending ni òun ló kára ọmọ yẹn. orí lórí dáàdi wa ti bí àti láwí. ìwọ lọ. <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ nípa ìtakọ́kọ́ ṣe ètò àkọ́kọ́ ẹ jẹ́ bá mi sọ fún bàbá Mohbad kó sọ fáwọn sàn ẹ̀ àwọn lọ́yẹ̀ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ void. Um, kíní tí àwọn ọlọ́pàá fún Wùnmí yẹn death certificate is no more tender torí pé wọn ò tí ì mọ nǹkan tó pa Mohbad hmm. so kí ló gbà kí ló kọ sí ẹ̀kọ́ sí death certificate gbọ́dọ̀ sọ pé nǹkan báyìí ló pààyàn. bẹ́ẹ̀ni. so ń gbà tó ọ̀dẹ̀ tí ì find out kí ló máa gbé death certificate yẹn sọ́wọ́ fún so it's non and void káwọn hmm. legal team kọ bá wa ṣe non and void ní tó wà lọ́wọ́ Wùnmí. bẹ́ẹ̀ni ok òtọ́rọ̀. wọ́n sọ tí nǹkan tó pa Mohbad. Hmm so ìyẹn ni mo ní kí n tún sọ fún bàbá bàbá fún bàbá Mohbad alájì ẹ jọ ọ̀rọ̀ spending ọmọ burúkú ni ó kúrò káàkiri èmi náà wọ́ọ̀ṣì gbogbo àwọn fídíò àwọn youtube gbogbo àwọn tó ṣiṣẹ́ búkì jèsè gbogbo wọn mo tún wo ti yẹ̀yẹ́ kúdí bàbá ti bí lọ́rọ̀ kan ṣe ló máa wà aggressive ó ń wà aggressive sí wọn ni bí ẹgbẹ́ ṣe lọ́kàn láràn ọmọ akọ́mọ yahoo ní ẹ tẹ́lẹ̀ kí ló dúró ó wá dúró sílé Mohbad ẹjọ́ wá ń pílánì lásìkò ọmọ yẹn gbọ́gbọ́ yín tẹ́ lọ́wọ́ inú kú ẹ̀lẹ́ ní kádùn. àmín. agbára Ọlọ́run tó dání pagúrúgbó ìkádùn. bàbá ìyá àti bàbá wọn máa máa fojú sunkún wọn. àmín àṣẹ. Hmm. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan mọ mi yes ma ẹ ṣe gan ma ẹ ṣe gan ma yes ma ẹ ṣe gan ma. tara tójú ló mọ̀ ó tún síyá o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. tẹ̀mí tara tójú ló mọ̀ ó tún síyá o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. yes ma. ẹ ṣe jíde babs ẹ má bínú ẹ ṣe gan ni. ẹ jẹ́ ká wá ṣe ní pápápá ni mọ́mí ẹ jẹ́ ká ṣe ní pápápá àsìkò ti lọ mọ́ wa lọ́wọ́. ohun tí mo fẹ́ sọ náà pọ̀ ohun tí mo fẹ́ sọ ni pé ṣe rí ẹni tó bá dalẹ̀ ohun àbálẹ̀ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí ó bá jẹ́ pé lóòótọ́ bí gbogbo àwọn èèyàn ṣe ń sọ ohun èèyàn dẹ lóhun ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ni spending dalẹ̀ Mohbad abalẹ̀ lọ. Hmm mi ò ṣépè fún un because gbogbo foundation tí Bukky Jesse ṣe fún over the weekend ni mo wò hmm. and she did a very beautiful work hmm. as if pé she is a you know, renowned lawyer ni hmm. gbogbo nǹkan tí i dey expect pé kí wọ́n ṣe ní corona inquest ni Bukky Jesse fún and mo dey rí bíbi tí Bukky Jesse tó ti ń bọ̀ she understand pé sometimes a lè allege yan sometimes àwọn èèyàn lè máa sọ pé ẹnìkan ṣe nǹkan tí ò dáa but téèyàn bá ti ń bẹ̀ ṣe mọ̀ a lot of the time More difficult kéèyàn náà sọ pé ah lágbájá gbà tí mi ò rí tí mi ò dẹ̀ rí convincing evidence but ó wá sọ nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ tó parí ó ní spending òun fún ẹ benefit of the doubt. Hmm pé káwọn èèyàn kan má kàn fún ẹ ó ní but tóun bá lọ padà wá tóun ṣe findings òun tán ó ní hmm. gbogbo ara lòun máa fi jáde fún ó ti jáde fún lẹ́yìn. Hmm ó ti jáde fún lẹ́nìí pé mm. gbogbo nǹkan tí spending sọ is total lie so ṣẹ́rí ẹni tí a ti sọ lórí ètò pé ẹni tí ò bá ṣe nǹkan èpè tó bá ṣépè fún èpè ò lè bá èpò lè mú bẹ́ẹ̀ ni bọ̀dẹ́ni tó bá ṣe nǹkan èpè gbẹ̀yìn ṣépè fún bàbá tí àdá yẹn máa lẹ̀ mọ́ lẹ́rìn ọ̀run ni. ó ti dá lẹ́mù yes ó ti dá lẹ́mù bad because ọ̀rẹ́ ò jọra wọn and ṣe rí nǹkan tó ń ṣe mí ni wípé a lot of those people wọ́n wọ́n ń tọ́ì pẹ̀lú láìfù wọn wọ́n dẹ̀ mú nǹkan jẹ torí irú ìjọba ta ni tí ó bá di ìjọ kòrónà àbí tí ẹjọ́ bá dé ojú ẹ̀ jíde babs tí wọ́n ṣe cross examination fún hmm. pending àti gbogbo wọn yẹn one or two questions ló máa fún wọn and and that is it we all know pé àwọn pípù yìí àwọn náà wà lẹ́yìn ọ̀rọ̀ yìí but tí àwọn lọ́ọ̀yà tí wọ́n dojú ẹ̀ tí wọ́n bá cross examine àwọn people yìí wọ́n àwọn ordinary àwa tá concerned citizen no cross examine ní spending lórí show Bukky Jesse mm. over the weekend bàbá yẹn bi spending ní two or three questions ó dẹ̀ gbé fúnra wọn bàbá yẹn wá advice ẹ̀ pé kó má sọ̀rọ̀ mọ́ pé because ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti rò parẹ́ already hmm. tí ò bá dẹ̀ tí ò bá lọ jẹ́wọ́ is going down so ṣẹ́rí kò sáàní àní kò sọ́bọ̀ndọ̀ gbogbo kan ló ti fojú hàn pé he is guilty ẹ jẹ́ ká máa ka kún fàdúrà mo fẹ́ kí bí gbogbo àwọn abiyamọ ti jẹ sọ ká dìde fàdúrà àwa tá a bá lè gbà wẹ̀ àwa tá a bá lè gbà wẹ̀ ká kún fún àdúrà ká wá máa fi odi iná odi ẹ̀jẹ̀ Jésù ká máa fi mọ hmm. gbogbo àwọn tó máa jáde gbogbo hmm. àwọn tó ń lọ sí quest lọ́la ẹ̀jẹ̀ jésù ká máa rọ̀jú ẹ̀ sórí gbogbo ilẹ̀ fún wa sórí gbogbo port yẹn kí ẹ̀jẹ̀ jésù kò mòdìná yín wọn ká kò mòdìná lé ilẹ̀ yẹn ká kí lẹ̀ má gbóná mọ́ wọn kí lẹ̀ má yọ̀ wọn kó má rí ìdààmú kó má rí wàhálà then dídébà eh, sẹ́jọ́ ẹ bá rán àlàjì létí pé bá ti ṣe jọ request fún wọn pé kọjọ láti ọ̀la lọ láti bóyá lálẹ́ yìí bá possible ẹjọ́ orí mohbad ní all true wọ́n dẹ̀ ní ta fi mohbad sí dp wa so that ká fi tún ṣe pé òkè àwa tá a lè lọ kó wà lórí DP wa all over the world all over the world bẹ́ẹ̀ justice for Mohbad àfiṣe DP wa kó wà lórí fọ́tò wa gbogbo àwọn social media and wa nǹkan tí mo ní ká sọ nìyẹn ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ ẹ má bínú pé mo pè léètò ẹ ṣe gan thank you ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ gan-an akọ ìbínú lágbára Elédùmarè ẹ ẹ ní bínú ni Mr Ibrahim Alaika ẹ ẹ ní bínú ẹ jẹ́ ká ṣe ìtókù lọ́la ẹ àsìkò ti lọ àsìkò ti lọ àsìkò ti lọ. ẹ ìbálòpọ̀ abájídé lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí DJ Babjay ó dìgbà ó dìgbà kan náà ó di ọ̀la lágbára Elédùmarè àmú gbogbo rìpọ́ọ̀tì yẹn àmú wá fún yín lẹ́sẹẹsẹ aṣojú wa ti wà ní kóòtù ẹ má wọrí aṣojú tiwa náà ti wà ń bẹ ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ àwọn èèyàn mi ò mọ̀ pé bí kóòtù ṣe ń bọ̀ ẹ má wọrí lágbára elédùnmarè ó dọ̀la láàrin èmi àti yín àti gbogbo àwọn qh family alhaji kọdí hamzat ìtẹ̀síwájú alhaji àwọn náà ń bẹ́ ń bí ẹ̀ gbogbo ń tà sọ pátápátá judas tèmi lójókòó sọ̀kan yìí judas babjé kí lẹ́yìn sọ. tó ó yọ ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ̀kọ́ ìbínú òun náà mo fẹ́ sọ tí ìbá ṣe gbogbo àwọn tó bá yín bẹ̀bẹ̀ látàárọ̀ ìhun tójú yóò bá rí lálẹ́ yìí ah, ṣàṣàlẹ́ ni tó pè tí yóò bá wọn rẹ̀ nǹkan tí wọ́n ṣe nìyẹn ẹni tẹ́nu wọ́n tún yọ̀ bí ọbẹ̀ lá ẹni tó tún dábọ̀ sáìsì wọn kò sí wàhálà gbogbo lé lórí ìwọ tó ṣẹlẹ̀ o kò sí wàhálà gbogbo lé pátápátá mo kí o kó tó nígbà táwọn máa pàdé lóòrọ̀ ọ̀la ikú òní pẹ́ nìkan kan wà ní fẹ́nikẹ́ni ṣàwátì bẹ́ẹ̀ là ní dìde ìṣẹ́jú kan fún ẹnikẹ́ni lórí gbogbo wa justice for Mohbad táwa ń wà yìí a ó rí láṣẹ ọba mi òkè àsìkò tí justice bá wá délẹ̀ tó rà àti rí justice ọlábàyí gbẹgẹdẹ agbiná kóòtù àwọn enemy of progress àwọn ti justice wọn máa forí gbára wọn ni ẹ lọ fọkàn balẹ̀ ó kọ́ mi ò yí padà àdùfẹ́ àlóyin lóhùn yín náà ni Qs Radio International Santa. ó dàbọ̀. àkànjí kílẹ̀ pété yín. àkànjí kọ́ lè mi àyìndé. akọlẹ̀ pínlẹ̀ kan. ọmọ ṣẹ́ bẹ̀rẹ̀ pẹ́kẹ́ ọkọ̀. àyìndé mo pe. Ah, ẹ gbé bẹ́ẹ̀ rè tó ilẹ̀ sọ́ọ̀sì. ẹ máa lọ tún wò máa lọ tún wò wọn lọ tún wọn. jẹ́ni pé wọ́n tún ṣọ̀gán lórí oríkì wọn. mo tún orí oríkì mi àyíndé ni àyíndé ni àyíndé ni. àyíndé. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ẹgbẹ́ pọ̀ àjà yín wá sílé iṣẹ́ wa. QH TV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QH TV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QH TV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QH láyé fẹ́ máa gbọ́ o. fẹ́ máa QHTV <laughs> QHTV Accra and.